وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته. ما جاء الحديث موجودا بالمرأة المعلمة وما في عشرة صوت لكن الشيطان تعمل عارفين بعدين في أنصر المعلقات المعلق أقرأ لي المعلقات في الصحيحين المعلقات هو البخاري ومسلم بين حديث أنصر السيرة سيرة في تتألق في البخاري ومسلم أصلا الدين الجزمي أحسن سيرة الجزمي وأحسن صحيح سيرة الدين ọjà àtàwọn pàṣẹ àti bẹ̀rẹ̀ zero tọ̀rẹ̀ àbí. so ìṣàlùwà kẹ́lí ti ṣàlàyé náà tó bá di ó sì kú nọ́mbà bàtà bẹ́ẹ̀ tó ṣe di lẹ́tọ̀ tó jẹ́kù ní ògbàgbé wípé a ní nínú àwọn adé tí wọn kọ́ ọ́ lọ́mú tó dẹ̀ ṣe pé kò mú wá mú mi ní mọ̀túnlá èmi bẹ́ẹ̀ tó rẹ̀ tó gbé tètè yọ̀lá kò ṣàpè ẹ́ adẹ̀sọ́ pé gbé tètè báyọ̀ sẹ́ kò ṣàpè pé kí ti bẹ́ẹ̀ tó rẹ̀ bí tó jẹ́ pàṣẹ nílẹ̀ tó jẹ́ hasan ẹ́ nílẹ̀ tó ṣe kúrọ́yà ọ̀nà ìlà àwọn lè tó jẹ́ pé èyí tó jẹ́ lórí ṣọ́ọ̀tù ọ̀rí yẹn èyí tó dẹ̀ mú wọn bò mí ó dẹ̀ lórí ṣọ́ọ̀tù jágúnmẹ̀fọ̀n ẹ́ kí ni mọ̀rí kan fi ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ìlú mi ní ìyẹn ló kù níbi tó bá kò sí ìdọ́dù kan tá a padà padà sí. níbi tí lọ́dún sọ̀rọ̀ ìta ti sọ lọ a ti sọ̀rọ̀ wípé ìgbà mi ń bẹ̀ tí mo bọ̀ rí olò tó lọ́dún sọ̀rọ̀ ìta kan láti tó ti wà sọ̀rí. lọ́dọ̀ ìta ní kí ṣe bẹ́ẹ̀ nígbà mi ìgbà tó bá ti fẹ́ máa ti ìtumọ̀ sí nìwò a ní ìdàkánà ìdàwọ̀ àwòrán máa dá àwòrán karamati. Kila habis example, hadis example, hadis di Rukia. Hadis di Rukia kenapa? Dan hadis Kuni wa qala Ibn Abbas an Nabi sallallahu alaihi Rukia kepada kitab. Kawan itu mengkorimkan di sini karena wa mausulan. Kekiluan itu kan wa dulu mu'allam enggak begitu wa mausul. Wa kala itu penting makna itu bisa dibayar ẹ̀yà àti pé ó ṣe ẹ̀sìn sọ̀rọ̀ àtàlàyé lẹ́yìn nílá lórí gbàgbàgbà. tọ́ ìkejì ni pé òkè àtọ̀ tó yóò dé fún gbogbo anípútà pé ọ̀mùrè ó sì padà fún mi wá nù àánú mọ̀ sí nàdà pé òkúté ìbátan tó ń sọ lórí ìdèmí pẹ́kú àkọ́kí lọ́dọ̀ rẹ̀ adó wá sọ̀rọ̀ ìbọn tó máa ń ṣe bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ ìsẹ̀kọ́rọ̀ ẹ̀ sísọ̀kọ̀ àwọn olùkó ìgbìmọ̀ àjẹrùbá ìsẹ̀kọ́rọ̀ sọ pé tó bá tó bá ń fi ìwà ẹ̀rọ ìmáná èyí ìfẹ́rù tàbí ìfọ̀ pẹ̀lú àwọn adìsí wa mọ̀ sí la nínú àwọn adìsí mọ̀ sí la. sọ ẹlẹ́ẹ̀kejì ni pé a ní ó tún lè lo sídọ́ọ̀tù tàbí ìdìgbà fún àdìsí tó àgbà tàbí ìní lọ́dọ̀ ìlú mi. ẹ bọ̀dọ̀ pé ilẹ̀ tó tàbí yà náà wà lọ́dọ̀ òkè àti àdìsí ìbánisọ̀tà àkàtọ́ àti ìmọ̀ nínú. wà á kábàtúwò tààlà ọ̀tọ̀ nípa bá ń pẹ́ sàlàyé bẹ̀ pé ní àwọn ìjà àlùkò wà bẹ̀ àtẹ̀lé àwọn àmọ̀ wọn ti gbọ́dọ̀ àmọ̀ sí ìfúnlọ̀ àti ọ̀pọ̀lẹ̀ pẹ̀lú náà tó ti mú mú àdéhùn yàtò òkò nítorí ńlá àbí ìdè láàbù tó wà lórí àwọn tó gbà wá sábà gbàgbé àdéhùn gbọ̀ngàn kọ̀ọ̀hánì lọ́dọ̀ ìgbè jọ̀jì. Wọ́n á ti bẹ́ẹ̀ adẹ̀ pé ẹnì kejì tó gbà lọ لما تطلع عليه محمد الحجاج العرب المسلم المسلم اختلاف هو اللي هو ما شويش قال تقول كده تقريبا وهو صحيح وكما مسلم وعامل تقريبا أنا ده ما بقول لك اللي بيت عليه جنة أو أنت بقول لك تقريبا تقريبا أحسن جنة إيه تقول طبعا كده هو أو حادث من يوم حسن نقول reason tí mo kọ́ ní fi mú wa ẹ̀sọ́ kàbírí orí reason òun la fẹ́ fẹ́ fi tẹ́lẹ̀ discussion lónìí. a sọ ètò jẹ́ hasan ẹ̀ a sọ ètò sì yí pé ó jẹ́ bọ̀ ayé náà ní lọ́rọ̀ máa kọ́ rí kò dẹ̀ sí kankan tó sọ kọ́ ọ̀tẹ̀ táwọn tó bóyá bóyá tá bóyá bí kankan. ṣùgbọ́n ìmọ̀ mùkọ́rí máa mú àwọn wa ní sídàlù kàbírí torí pé àlàáfàlù ضعيف أما العمل عليه كما تقول عليه تبين ضعيف العديد يو أما لكن العمل عليه كنا نقول العمل عليه نعم كده كان الحديث ضعيف لكن العمل عليه ايه عين صح هذا الحديث ضعيف لكن العمل عليه Porque una tasa de esto, hay la bien, en general. Se empieza más solo, se oía, apenas yo mucha cosa. Vale, porque, ¿cómo yo níta àti sọ pé ìdájọ́ báyìí báyìí ló tẹ̀lé pé àyà kò á sọ̀rọ̀ o nítorí bàtà fi lọ́mú yẹn pé àdìsí sọ̀rọ̀ àìsàn. o níta fi lọ́mú yẹn pé ìjùmọ̀ ọ̀rọ̀ for now wọ́n pé ìjùmọ̀ la bá fi ṣe ìbátu ó fún mọ̀ ìdájọ́ kan. bọ̀kádì tó wà lórí tí ìgbà yìí wájẹ́ wá kọ́wájẹ́ sábà ti sọ pé àwọn ọ̀nà tá a fi lè ṣe ẹ̀rí fún mọ́sálà pọ̀ ẹ́ Qur'an lè jẹ́rìí hadith lè jẹ́rìí ìjùmọ̀ lè jẹ́rìí ìgbà tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ilé lọ papọ̀ lórí gan aya Qur'an wà lórí hadith wà lórí náà wà sahih ẹ́ ìjùmọ̀ tó wà lórí náà wà so no we have a hadith sọ bọ̀ẹ́ lakin al amala alayh ìtumọ̀ rẹ̀ ni pé ìbádìsì yìí sọ òun náà là ń lò ṣùgbọ́n ìtumọ̀ sí yìí ẹ̀gúdẹ̀ gbà tí wọ́n bá ti ra wa ní ìsìn wípé ṣé mùsùlùmí tó lè fẹ́ jíyàwó fẹ́rẹ̀ lọ là àrí èyí jùmọ̀ ẹ pẹ̀lú ìtumọ̀ àwọn sọ̀hábà ṣùgbọ́n tí mo bá fẹ́ débi mọ́sálà rẹ̀ kí wọ́n fẹ́ fi ọ̀gbun lẹ́rìí pé hadith pé ọ̀bẹ ìlànà fàkọ̀fì ẹ́ ó gba islam wàtàtà wọ aṣọ òdìkúwa ó dẹ̀ níyàwó mẹ́wàá àná ìsọ tó gbégi ni pé ẹ ẹ́kítàrí náà lẹ́yìn lẹ́yìn àwọn ẹgbẹ́ pàṣẹ ọ̀rọ̀ lọ́dọ̀ máa mọ̀ ní abẹ́kù lọ́dọ̀ kò kọ́ àdúgbò ọ̀gbọ́n mistake ní àdìsùn ẹ ìsinẹ́ẹ̀dì yẹn àdìsùn mi ló wà. tó kọ́mọ adélẹ̀ ẹ̀sìn òkè kọ́ ọ̀rọ̀ pé hadith yìí ó ọ̀rọ̀ hadith sọ̀rí làákín nàlà àmàlà. pé ká sọ pé abáfẹ́ tẹ̀rí ní tèyí báyé ṣùgbọ́n ìjùmọ̀ ọ̀fẹ́ kan ti yóò ní àná ọ̀nà mi ẹ́ tó torí rẹ̀ káràmọ̀ ṣe ní tẹ́kẹ̀ ìgbàlẹ́gbẹ̀ tí àdìgbò wà báyé bọ̀ tó ṣe pé ìfí àdìgbò yẹn sọ náà là ń lò tó káràmọ̀ gbé sórí pẹ́tọ̀ láti ìgbà tí wá jẹ́ báyé báyé so nǹkan tí kí ni àwọn ọ̀gáza láíláí ò lè pọ̀lẹ́ ìgbọ́n alẹ́ mẹ́rin a lè mú ẹ̀rí ní gbòmí tó ó ní àwọn àdìsí ìbẹ̀tí nínú ọ̀rọ̀ ọ̀gbá tó mú wá pẹ̀lú sẹ́kọ̀tọ̀ tàmírí pé pé tó fi mú wá pẹ̀lú sẹ́kọ̀tọ̀ tàmírí ní pé òun náà tó bá yìí fún ẹ àwọn kan sì gbà wá yàtọ̀ sóhùn bọ̀tọ̀ wọ́n bá pẹ̀lú sẹ́kọ̀tọ̀ tàmírí ni mo ní pé wọ́n pẹ̀ ámàlú wà lórí ẹ̀ yóò wà lórí sẹ́kọ̀tọ̀ tàmírí gbogbo wọn bọ̀rọ̀ pé ìsìnàbì yẹn lòún bára lé tóun ní tàbí ọ̀kan I discuss ilé yẹn náà argue example. Then àtúrí mi tó ṣe pé that is bọ̀ ìfún mu èyí tó ṣe pé ṣe kò ní ìgbàgbà tó lè tẹ́ sí àmọ́ làkínà làámàlà àlẹ́. Àwọn kan lè ṣe bọ̀ ìfún ní tó ṣe ìgbàgbà tó tẹ́ sí rẹ̀ pé alákọ̀ọ́ta láwọn lè sàálẹ̀. Sórí ilé ìsinmi mọ̀kọ́ ní bá mú wa níbi màálà ní sàálẹ̀ ọ̀tún yóò fẹ̀ kan ṣàlàyé báwọ̀. Yóò ní wọ́n gba ọlọ́rọ̀ láwọn ìwà láyẹ̀ fẹ́. so nísìnyí báyìí táyé bá gbà wá abẹ́ discuss nǹkan mẹ́ta táyé bá gbà wá ibi tá à ń lọ ẹja àti ìdílé mọ́sálà gangan ló pàtàkì jù sábàtì ọ̀bọ̀ alákòwé àdéhùn ẹ òní mọ́sálà kéèsì ìṣàkùn àbá ẹ òun gangan là ń lọ gbogbo tẹ́gbà ń ṣe yìí preamble fún mọ́sálà yẹn ẹ mo rẹ̀ ó kílè bóyá tá a bá tẹ̀ lé tọ́ọ̀ṣẹ̀ lónìí bóyá lẹ́lẹ́sì ìgbóná lábẹ́ àríọ̀rọ̀ tọ́ ọ̀yà tábàtẹ́ give example àdéhùn tó jẹ́ Hassan ẹ́ bọ́n nínú ọ̀pọ̀ yìí tó ń sọ̀rọ̀ ìdìbò tó rí tó kéwọ́n tó máa dìbò ẹ̀kọ́ ni wọ́n sọ yìí àwọn ọ̀pọ̀ yìí ọmọ Hassan gẹ́gẹ́ wà ní ìsìlẹ̀ ẹ̀já lu example ẹ̀sẹ̀ láàyè ló máa ń náà ó ẹ̀kàtẹ́ τα ìṣùmáwó bẹ́ẹ̀nà mùtàfàrẹ̀kìn. láyé ìṣùmáwó bẹ́ẹ̀nà mùtàfàrẹ̀kìn. láyé ìṣùmáwó bẹ́ẹ̀nà mùtàfàrẹ̀kìn. نعم بين متفرقين شيء طب ṣé bùkọ́rí ẹ̀ ń gbàgbé níbi ọ̀kẹ́ tẹ́bà sáàkiri gbàgiri bá ẹ̀kàtẹ́ láyé náà gbé ẹ̀mọ̀ tọ̀pọ̀ rẹ̀ ní yóò wá fún yín lọ́wọ́ náà. ẹ ẹ gbé báàbù ní ọ̀gbẹ́ wa láyé náà gbé ẹ̀mọ̀ tọ̀pọ̀ rẹ̀ sí àbí sáàrí adiri sani òfìrí àbúsálẹ̀ bìrì. Thank Abu Hanifa na tiri eh Abu Saki na so láì tẹ́bá ti wo ẹ̀yọ́ pé wọ́n bùkọ́ rí mú wá níbi ìtàbù zaka tàbí báàbù láì ṣùgbọ́n bẹ́ẹ̀nà mùsàfáríkì wà láì fọ́rọ́kù bẹ́ẹ̀nà mùsùlùmí sáàmù tó rẹ̀ kí wàlá ìfọ́rọ́kù bẹ́ẹ̀ náà mùsàmì. Ah, ah, ah, bẹ́ẹ̀ bá gbọ́lárọ́ àwọn arígbọ́lárọ́ àkọ́ríkẹ́ mùsàmì. Ẹ̀wù kìtàbù zakata máa tọ̀ zaka kí ni ìtumọ̀ láì tọ̀ bẹ́ẹ̀ ọ̀ríkẹ́ wàlá ìfọ́rọ́kù bẹ́ẹ̀ mùsàmì. Ee. Ee.

mọ̀tàlùkù wà ìjọba wọn kò dáká lè dáká ẹ̀dá ní gbà lọ́wọ́ lọ́sílẹ̀ tó jẹ́ fún ìgbà. Ìyá mi sọ àwọn ẹ̀ka pẹ̀lú. Ṣùgbọ́n ẹni máa bí jẹ́ ẹ̀kọ́ sọ́rí. Àbíkẹ́ kò sàlàyé. Wọ́n ní pé ìtumọ̀ tẹ́sí yóò dé sòrí ta ni à ń bá wí pẹ̀lú ọ̀rọ̀. Láyé jùlọ òun bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ pé wọ́n láyé fọ́lá kò bẹ́ẹ̀ náà lọ́sọ̀rọ̀.

ó lè forí kó sáàfẹ́ gba zàká lọ́wọ́ ẹni tó bẹ́ẹ̀ zàká tú láàṣì ó ṣe pé nǹkan tó ní tí wọ́n ń dà lọ́tọ̀ọ̀tọ̀ ẹran tó ní wípé ní ìsìnkú òkè ó lẹ́ra kan ní bíbà ó lẹ́ra kan ní bíbà tàbá sílẹ̀ ẹran ti bíbà ẹ̀gbọ́ kò tí ìwọ ní sọ́ọ̀bù èyí lọ́wọ́ ní bíbà òun ló ti wọ ní sọ ẹ̀jẹ̀ méjèèjì bá kí ní òyìnbó mọ̀ tó fẹ́ lọ́dọ̀ àwọn ọ̀pọ̀ọ̀pọ̀ ní tí ò bá ti wọ̀ kó wọ̀ kẹ́ bó ṣe ká ló tọ́jú mọ́sálà dọ́mọ̀ nà sẹ́yìn ẹran pé ní sẹ́yìn báyìí tá a bá ń lo zaka owó àti zaka gold dábà ti fẹ́ gbà kò ní zaka ń bèrè dáhàbò títí tí ó fi tó ìṣòro àti ìrànwọ́ kò ní zaka ń bèrè fẹ́ gbà títí tí ó fi tó ní àṣà dẹ́rẹ́ àmì káwá ní sẹ́yìn káwá níbi ní àṣù dẹ́rẹ́ àmì títẹ̀ two hundred ó ní dẹ́rẹ́ àmì hundred ọ

ayọ̀ ìlànà wà lẹ́kùn náà láàlà kọlọ̀ rọ́jẹ́ olùgbé ìsinà fún mi pẹ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó yà á sùn yẹn náà là ń sọ bíbí láyé náà bí nàmùsà paríkì wà lára ìfọ́rọ̀ kó bí nàmùsà mi fífẹ́ ni tó bá jẹ́ sáré ní ìsìnkú ni àwọn ah, ọmọ ẹgbẹ́ zakara pàbọ̀ ẹja pàbọ̀ alẹ́rí kàyọ̀ pàbọ̀ ó tún lè máa ẹ̀rọ mi then ewúrẹ́ yìí ti pé fọ́ọ̀tù ọ̀kúnmí yìí ti pé méje tó o gbà ẹ̀ńdá ṣẹ̀fẹ̀ díẹ̀ separate separate ọ̀kúnmí méje márùn ló gbọ́dọ̀ fún ibi ẹ̀wọ̀n báńkú mẹ́ta síbẹ̀ báńkú mẹ́rin síbi òṣìṣẹ́ bá ń náà òun náà ẹ̀gbọ́n mi so ọ̀rọ̀ ó lè bẹ́ẹ̀ nìkan kan náà méjì ó lè bá sá ewé ó sì lè bá mọ̀kọ́ tẹ̀ ẹ̀ yà ni àlùmọ̀kọ́ tẹ̀ ẹ̀ ó lè bá ọ̀nà àtọ̀. asùn yìí àdìsẹ̀ wa sọ èyí dáadáa fúnra ọlọ́mọ mọ̀kọ́rí tó wọn fẹ́ kó kálukú wá wò pé mo máa sọ ọ̀tọ́ nísìn ní wàá mú àwọn ọmọdé ìsìnkú àti wàá wò kẹ́kẹ́ mo fẹ́ kẹ́ ẹ̀ lóṣù kìíní pé kílẹ̀ òkú mi náà mọ̀kọ́rí fi pé láyé gbọ́n bẹ́ẹ̀ mọ̀tàkọ́rí wọ́n yóò kàrò أي قصة تبريد عن سالم عن ابن رضي الله عنه النبي صلى الله عليه وسلم مثله يذكر عن سالم عن ابن رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم يذكر اسمه قال لا يذكر حديث الإمام البخاري بس هو صحيح الرين ẹdínwó lè ẹ máa wò mọ nkọrí ọyà ẹ wá tẹ hadith tó tẹlẹ tẹtiri bùkọ́lì náà lòun náà wò one thousand four fifty tàbí níbi àwọn tí ó kọ́kọ́ gbé wá yẹn tàbí bí fọ́ bí tẹ́ bá tí wọ́n ti tẹ́ kiri tó kọ́ gbé wá the first one tẹ́lẹ̀ tí bábọ́lá yóò mẹ́tò sàbára kẹ̀yìn náà kà sẹ́yìn the second àti tó tẹ̀lé ẹ́ tẹ́tìrì ẹ̀ tẹ́tìrì tó ń wí. ẹ̀dùn ẹ̀dá ṣé kí ní ìtàfíìsù bẹ́ẹ̀ ni ẹ̀ ṣé kò kò kò hàn ní. ó ń gbẹ́gbẹ́ ẹ̀kọ́ máa lé ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ rí náà. ẹ̀hẹ́ búdà búdà làkọ̀ ẹ̀hẹ́ ìyẹn wọn sọ that is hadith bukhari one thousand four fifty. àdẹ́sà náà kí ni muhammad bin abdullah ẹ̀hẹ́ ẹ̀hẹ́ mhm. mhm. ولا يجمع بين المتطرفين ولا يفرق بين مطمئن فشل الخلفاء. خشية الخلفاء. كما وإسنادي إيه؟ حدثنا محمد بن بلال الأنصاري محمد بن عبد الله أم آه. أنس بن مالك محمد بن عبد الله ومحمد بن عبد الله بن المثنى بن عبد الله بن أنس بن مالك آه. محمد بن عبد الله بن المثنى بن عبد الله بن انس بن مالك سو انس بن مالك يا ساجا النبي قول ما تنجا عبد الله او ما تنجا عبد الله òun ló bí mùsànà òun ló bí mùsànà mùsànà ló bí abdullahi gé abdullahi wa bí muhammad so Muhammad bin Abdullah Ansori tó jáfa mọ́ Bukhari ọmọ ọmọ Anas bin Malik. Ẹ̀rọ wo ìsinadù hadithi àwọn ará ilé Anas ló wà mẹ́. Ẹ́ Adásánà Muhammad bin Abdullah Ansori tẹ̀rí ilẹ̀ ó ní wọ́n sọ wípé Adásà ní àbí bàbá rẹ̀ ní Abdullah bin Al-Musanna bin Abdullah bin Anas bin Kọ́lá Adásà ní Sùmáàmù sọ̀rọ̀. Umama jẹ́ bí ọ́nkù fún eléyìí. Anis Umama bin Abdullah bin Anas. Ẹ̀kọ́? Umama bin Abdullah bin Anas. Tẹ́bá wọ aláwọ̀pẹ́ dábọ́dábọ́. Abdullah bin Anas ni bàbá gbogbo wọn. Abdullah bin Anas wá bí Mùsánà. Àbí ẹ̀kọ́ ni. Sọ̀tẹ́rẹ́ Abdullah bin uh, Abdullah bin Anas bí Mùsánà, òun náà ló tún bí Umama so ní sábàbí máa sọ àwọn ọmọ anas gbọ́nà máa le sáadà pa abdullahi abdullahi yẹn bí mùsànà ó tún bí sùmàmà sọ́wọ́ mi mùsànà lòun wá bí abdullahi tó jẹ́ bàbá muhammad alàǹsọ́rí tá a dákọ̀ yìí. حدثنا محمد بن عبد الأنصاري حدثني أبي تيجي محمد بن عبد الله بن المثنى بن عبد الله بن أنس طيب so áàdì tó wà ń bẹ̀ yóò jẹ́ muhammadu ní ìfọ́pọ̀ abdullah bàbá rẹ̀ tó jẹ́ abdullah bùnú mọ̀fánà bùnú abdullah bùnú àdì àbí so now uh, mọ̀fánà eh, ní ah, sorry abdullah tó jẹ́ bàbá muhammad òun wá ní hmm? so now yẹn kí ó jẹ́ yóò jẹ́ ọ́nkù fún abdullahi hmm? because bàbá bàbá tiẹ̀ ní abdullahi musanna again nǹkan ẹ̀gbọ́n mi ibi ní sìn ẹni tó jẹ́ àpá àwọn bùkọ́rí tó ń jẹ́ muhammad bin abdullahi bùkọ́rí ó jẹ́ muhammad bin abdullahi bin musanna bin abdullahi bin anas muhammad bin ó wá ní àdáta ní àbí bàbá rẹ̀ ní abdullahi ẹgbọ́ wọ́n mọ̀ abdullahi ló ń jẹ́ bàbá rẹ̀ jẹ́ abdullahi bùnà gíní bùnà mọ̀sánná bùnà abdullahi bùnà àti ẹ́ so àbíyẹn abdullahi so abdullahi bùnà bùnà mọ̀sánná òun wá ní adásà ní sùmọ́mà ṣẹ́rí mọ̀sánná àti sùmọ́mà làwọn jọjọ́ mọ fún abdullahi wà lágùn balẹ̀ so tí abdullahi bá wá sọ pé sùmọ́mà sọ fún ọ́nkù rẹ̀ ló bá ní sọ rẹ̀ bàbá àtàbùlá ni mọ̀fánná òun ní àdásà ní tòmáàmà ó mú pé ọ́nkú ẹ̀ ló bá lè sọ ṣùgbọ́n wọn máa jẹ́ gẹ́gẹ́ tòmáàmà bùn àbdèlá bùn àná bàbá àti àbdùlá wọn máa jẹ́ kí ni bàbá àtàbùlá gàgà tí ń káàdì lọ́wọ́ lọ́wọ́ tòmáàmà yìí yóò máa jẹ́ àlùmọ̀fánná bùn àbdèlá bùn àná so ó ní àdásà ní tòmáàmà then tòmáàmà wa ní anna anasan to sai sùmọ́ àbáyé anas tani anas jẹ́ sùmọ́ àbáyé ó jẹ́ grandfather ẹ̀hẹ́ eh? because uh, umama jẹ́ ọmọ abdullah abdullah umama gbà wá sí sọ́ọ́dọ̀ jáde ẹ̀ eh? ó sì bá lọ́sà anas ń bá ti di ma tó kọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá so ni anas sọ pé adáfẹ́ hu anna abubakar radiyallahu anhu abubakar kátàbà láwù alẹ́bí fara wọn sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ àwùbákùn ikọ̀ ọkùn ana nípa nǹkan tánà sọ̀tàlà àti lọ́rùn àyẹ̀dí sọ́dá kọ̀ pé tó bá ti dọ̀kọ̀ lóba yẹn àdéhùn tó gùn yẹn ẹ̀dá máa gbé níṣe sọ́mọ́lá kọ́ ibùdó làwùn ní bíntu làwùn ẹ̀ bíntu mọ̀káàdì wọn làdé ìsànwìn náà kọ́lé ṣọ́ọ̀tì ẹ̀ ń gbà yẹn kò bí bẹ̀rẹ̀ tó fi wá sọ níbi àdéhùn yẹn lẹ́gbàá náà sọ́sà àti sọ tó tọ́ ní ibi tí ìlà fún mi yóò tó ewúrẹ́ yóò tó pé tó níbi ìparí àdíjẹ̀ ló wà pé wala yujma'u bayna mutafarriqin wala yufarraqu bayna mujtami'in khashyata as-sada hmm? a ní sẹpẹrẹtì nǹkan tó wà papọ̀ a sì ní dá nǹkan tí kò wà papọ̀ padà papọ̀ torí bá ń fáyà sí sísà kámọ́bì wọ́ ọgbọ́n bíi náà pẹ̀lú hadith yìí nísìn pẹ̀lú ìsinmi àjẹmí wọ́n sọ ẹ wá padà síta láwọn ọkọ tàwọn ọkọ sọ mo fẹ́ tẹ ẹ ló tàbí ìgbìlá làwọn ìsìnàdù ni mo fẹ́ béèrè for now ó bá ibà dìbò lọ́wọ́ àtọ̀ ẹ ẹ wo bí kí tàbí bí mo bọ̀ bọ̀ ibi báàbù láyé náà bẹ́ẹ̀ mọ̀tàbá rẹ̀ ké kí lẹ́rù kó fà sí mọ̀tàbá rẹ̀ kó yóò sàmù ìsìnàdù lẹ́dùn náà náà. Ọlọ́run wa látọ̀ Wọ́n rọ̀ lọ́dọ̀ láti. Àti sọ yí, ẹsẹ̀ ìsìnmọ̀ aláàpù náà nù náà. Ẹgbọ́ mi yé, ẹsẹ̀ ìsìnmọ̀ aláàpù náà nù. Ẹ ìgbà tó yóò yọ ìsìnàdù kú ẹ̀sìn ìyẹn kọ́, òkè lẹ́sìn kú sẹ́yìn. Ọkàn kẹsẹ̀ ìgbésẹ̀ ilé. Ọ̀rọ̀ ìsìnàdù náà nìkejì ìgbé Tẹ́wọ̀n pé ẹgbẹ́ wọn kọ́ lọ sí wọ́n yóò kẹ́rù àǹfààní ní àníbi ọmọ ọ̀dọ́ ọ̀dọ́ àgbẹ̀bí sọ́lá ní ìsìlámù. Àdíyèsí Ánàsù ló wà pọ̀. Torí kò sáálé mọ̀ wà pọ̀. Pé káládìsí ní sọ̀rí kí ni ọmọ ẹ̀ kò wà pọ̀ ní ìlọ́dọ̀ náà. Tẹ́wọ́n mi èyí tó ń gbà pé ó jẹ́ sọ èyí tó ń lè mú wá náà àádùnú musnada àwọn níbi tẹ́ mú kọrí fún anas wá lọ́dọ̀ abubakar ọ̀dà nàbí ẹ̀hẹ́ ìyẹn lówó láti fi máa ti wọ́n mà. sọ ṣùgbọ́n wọlé kárù nípìnlẹ̀ hu káwá ló kọrí fún sáálí and abdullahi abdul omar ani na ẹbí sàkó ìmọ̀ bùkọ́rí ò gbà lórí tó wẹ́. kí ọmọ tó ṣe ilé di ti tó bá ti débi mọ́tún gangan ló fẹ́lá nípa àná pé èyí wà sọ̀ṣẹ̀ èyí ti ìsinájú rẹ̀ sí. àwọn eléyìí ẹ àwọn kan gbà kó wa sọ̀rọ̀ pé lọ́dọ̀ tó ń kò lè tó bọ́sùwọ̀ yóò sàrò ó kàn fọ́n yóò sàrò ẹ̀wọ̀n àlọ́ wọn wá ìsinájú ẹ̀ káàkiri. sẹ́yìn nǹkan tí màmú kan ṣe yóò sàrò ìtàbálọ́dọ̀ Abu Dawud ẹ̀ ìtẹ́mi ìdá àwọn àwọn àwọn ẹ̀mí ìsinájú ẹ̀ ẹ̀hẹ̀ ṣé ẹ ti tẹ́lá ti wà bò Daoud and it's one thousand five hundred and sixty Uh-huh. ويا حدثنا عبد الله بن عمر النفيلي حدثنا عباد الأوام عن سفيان بن الحسين عن الزهري عن سالم عن أبي عن سالم عن أبي عن أبي عبد الله بن عمر طب إيه ما بويا اللي ماشي تبعت هو إسنادي يسأل سؤال قدم ديبون إيه ما هو إيه هو إسنادي أبي سرور لي àti sọ́ọ́rì bọ̀tá ọlọ́jẹ̀ lè rántí. ẹ wẹ̀ ẹ ẹ èyí gbà tá a ti wọn ẹ ní wọn. Ọ̀sán nígbà láti ṣe pé báyìí láti máa bá nítorí wà bẹ́ẹ̀ ó ní pé tẹ́ bá ti wo tẹ́ bá rántí ń gbà yẹn ẹ ẹ asọ̀rọ̀ sí àbọ̀rọ̀ tẹ́ ń gbà yẹn asọ̀rọ̀ jáfọ́ tó ń bọ̀ kàn ẹ bá bá rántí ìgbà tá à ń sọ̀rọ̀ àwọn àbò ìnáwó ìgbòho àwọn ọ̀gá tó fi tẹ̀kọ́ọ̀tù ìnáwó ìgbòho wà yóò dà fún yín tẹ́ bá rántí sọ ó ní ẹwù ìsinádìí àǹtòfíà ń sọ sẹ́yìn àti ìgbòho ẹ̀rọ àtúgbà bọ̀rọ̀ fẹ́ràn ìgbòwòlé ó ní iṣu gbogbo ní iṣu ṣùgbọ́n lóòótọ́ ó mú àwọn àhájá òkèlè fi tóun náà ń wí àdìsá náà ti sọ̀pọ̀ tẹ̀ ẹgbọ́n mi pẹ̀lú ìkọ́lé òfẹ́ ló sọ̀rọ̀ èkó ṣùgbọ́n àbọ̀ náà bó tẹ̀ sí kó ní sọ̀pọ̀ ti jẹ kó ní sọ̀pọ̀ ṣùgbọ́n àhà ṣùgbọ́n àmúrò ṣe lọ́dọ̀ lórí ìpínlẹ̀ ìpínlẹ̀ sọ̀rí ìpínlẹ̀ ni àdìsá náà ló ń bá lè ti wá sọ ní ìtọ́jú sọ̀rọ̀ lọ́dọ̀ bùkọ́rí kò dé lẹ́bù fóun lè fi sínú sílá tó ó lè jẹ́ hafa ó lè jẹ́ hafa pẹ̀lú láwọn ṣàwá ìdùnnú ìrìn àti ẹ̀rì bá bùdá òdùnnú wa tó tó ní ìrẹ̀lẹ́ òtítọ́ wọ́n yóò sàn ẹ́ àǹtáàlì ní ẹ́ àn Abdullah bin Umar ẹ̀ rẹ̀ náà wá lọ́dọ̀ sáré kí a ti mọ̀ pé tó máa yóò káàkó ti fúra gbá ah òun ní ma yóò káàkó So now, in total time, ṣe ní pé táwọn oníṣẹ́ ti gbàdúgbò àwọn èyí sábà sọ̀rọ̀ mọ́tún nìkan. Sẹ́fẹ́ àwọn akọ́kọ́ ìfọ́ kọ̀rọ̀ pé, ah, Imam Bukhari, ọmọ adé ti wá, ìṣẹ́lá ìṣọ̀ mẹ́rin, láàrín ìṣúná òbínà Mùsàfárí ké, ẹ́. Àdìsí lájú òbínà Mùsàfárí ké, àdìsí àná ti gẹ́gẹ́ nípìnlẹ̀ tí gbogbo ọjọ́ wà fún sọ̀rọ̀ nínú. Bọ̀ torí pé ìsìnàdù kan náà wá lọ́dọ̀ Ibn Umar òun ní sọ. Àmọ́ sẹ́fẹ́ àbá ní sọ̀rọ̀ kọ́ ní Másùn nìkan làwọn bí sọ́kọ́ lọ́gbọ́n láti fi wà sọ̀rọ̀ ìwọ́n Bukhari fún àmọ́ tọ̀rí kò ánà lápá ogbó kàmpé ẹ̀ tòkí wá ló ṣe tọ̀rí kù ìgbàgbọ́sẹ̀ ẹ̀rì lọ́sọ̀ àbùdá ó lọ sọ̀rọ̀ pàì ẹ̀yìn kàbárí káàkiri kó má fi pẹ́ ẹ̀kà má gbọ́. حدثنا عبد الله بن محمد النفيلي حدثنا عبد الله بن عوام بن سلمة بن سلمة الزهري عن سالم عن عزيز قال كتب رسول الله صلى الله عليه وسلم كتاب الصدقة àrẹ́sọ̀ sọ́là ń kọ àkọọ́lẹ̀ rẹ́kọ́ọ̀dù pé tọ̀ èyí táwọn yóò gbà. Zaka tó bá lọ gbà lọ́dà àwọn tá ń sin nǹkan ọ̀sẹ̀. Fàlámì òfurufú ìlà ìlà òmùmánì ní àwọn tó ń ṣiṣẹ́ lọ́dàgá àyẹ̀dẹ̀kùn jáde kékeré fún bílíọ̀nù báyìí láti àpò rẹ̀ nígbà níbi. Dàrí kò sí lọ́wọ́ àtúntò wọn jẹ́ òmùmánì. ثم عمل ابي عمر عمر بن ولد حتى اخبره فكان فيه اقوى من في خمس من الابل شاة ياخذ بعد ما وفي عشر شاتان وبعد ميوا يقول ميجي ها وفي خمسة عشر عشرة ثلاث شياء وبعد ستين يقول ميتا وتي دي راقومي او نوي بودي وتي راقومي او بيني سين باني راقومي باو ديكو راقومي يوكاو راقومي يوكاتي موجود ewé ẹyọ kan ìmọ̀ kó tẹ̀sí fún ọmọ lókẹ́lì máa ṣáàtù náà fún àpò ẹ́ ṣáàtù lọ fún àpò náà ọba ọmọ ń lò lọ ọlọ́fún màlúù ọlọ́fún àpò ọlọ́fún wúlò náà láti sọ pé èèyàn lè fi màlúù náà pa àkẹ́kọ̀ọ́ ó lè bẹ̀rẹ̀ àpò mẹ́fà àkẹ́kọ̀ọ́ ó sì lè lè náà pa ọlọ́màlúù náà tó ṣùgbọ́n níbi eléyìí nígbà tí nira kùnmi tó bá ti wúrẹ́ níwọ̀n bá wà fi wà fi na arbáwò ṣìyà twenty ìwúrẹ́ m wà fi hamsin wà ìṣeré na ibùdásùn àfáàdé ìlà hamsin wà láti twenty five to thirty five èyí yọ ibùdó muhammad abibi tó muhammad kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ ẹ́ ẹ́. kí ni فجاء المخاض إلى جذع النخلة إيه اسم المخاض إلى جذع النخلة إيه يعني آية يعني لنا فجاء فجاء المخاض إلى جذع النخلة كلا قومي لا يعني Okay, ọ̀nà ìtàn ọlọ́pàá ikú bá àjá alùpàkọ́ọ̀dù ìlànà ìlànà. Èké sọ bá àjá alùpàkọ́ọ̀dù. Ẹ̀hẹ́ yẹ ẹgbọ́ ìrọbí kì í lọ síbi èyí dàbí dùn. Sọ̀tẹ́ bá sọ pé ìfún màkàrà àbí ìfún màkàrà ọ̀nà sọ pé tàǹfùnì tó ti wọ ọdún ẹlẹ́ẹ̀kejì àbí wọ́n máa ń pe ràkúnmí yẹn ẹ̀gbọ́n wọ́n pe ràkúnmí tó lọ́lẹ́ wọ́n lò ní ibùdó bàbá àti ibùdó bàbá tó ní ìyá rẹ̀ ó ti máa lọ bí mi. tó ràkúnmí bàbá tẹ̀lé ràkúnmí ọdún méjì ìyá ẹ̀ ẹ̀gbọ́n òun ó ti wà pé bàbá rẹ̀. ẹ̀gbọ́n tó ti wà méjì ó ti gbóyún mi ẹ ti ń sún mọ́tí ó dùn. ṣé ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n And so, no, when they can go and say, I'm I'm going to come to the But once they are coming, nobody can give no. But as it is to Muhammad. Amen. Amen. Look at one. So, now, another one is 25 to 35. And you're going to be, what's the real end of God? Ọmọ jẹ́ ìtúlẹ̀ ní ní tí ẹ̀ bá ní àwọn ọmọ ìdílé ti báyìí. Ó wà nílé yọ ẹyọ. Ẹ ó wà nílé yọ ẹyọ. Kí kí ló ń di tàbí fáìlì ọ̀rẹ́ ọ̀hún? Ṣé bọ́lá ọdún yóò wọ̀yọ̀? Ẹ wọ̀ lẹ́kọ̀ọ́ bí. Ṣé ní sìn, a bá pé márùn-ún ṣáàpù òní sí zàkà ń bẹ̀ wá sí tó tó fi pé mẹ́wàá kí ẹni pípọ́ yàtọ̀ bá ti ọ̀sá àtúbá tó dọ̀dọ̀ yóò fi ọ̀sá àtúbọ̀ tẹ́wọ́n ni ìdẹ̀kùn ní zàkà bá wá. A wà ní kíláàsì. Thank you ẹ kò ní ti ìwọ àná ẹ sọ̀rọ̀ ebi láìpù náà la ní ìfúnná àti àti ẹ̀ka mẹ́fà máa ń bẹ̀ ẹ̀yin náà lè ní láìpù yìí ara wọn pé ó gé láìpù náà náà ó ti pẹ́ kàn ó tó wà ní. tó o pé téèyàn bá dín àwọn bá tún márùn lé téèyàn bá ti yọ yọ kò kú ní yọ títí tí ó gbé mẹ́wàá lé kí tó lọ́dọ̀ tí ó mọ̀ yọ o. ẹgbẹ́ mi kí ló lọ́dọ̀ ìgbà ọdún mẹ́wàá rọ̀ ọ ọlọ́run fẹ́ fún dúkìá rẹ̀ lọ́pọ̀ sí. tó bá bẹ́ẹ̀ ní wọ́n tó kó mẹ́wàá. wàlá ìgbàlá lọ. ọlọ́run kò lọ́kàn àwọn èèyàn fún àwọn owó. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú òṣèpẹ́ tí wọ́n nìdí pátá àwọn máa ẹni bọ́ọ̀lù náà bá lówó tó ní ìsìn sọ́ọ̀tù lọ́dún tó bá tó yẹ ọ̀nà. so now ní ẹ̀bá ti yọ tó lé ní àwọn èèyàn pé mẹ́fà ẹyọ kan náà ni ẹ̀kan náà ni tó bá jẹ́ méjì ẹyọ kan náà ni tó bá gbé mẹ́jọ ẹyọ kan náà ni tó bá gbé mẹ́ta ẹyọ kan náà ni tó bá gbé mẹ́wàá ṣẹ́gbọ́n mi ẹ̀ ẹ̀ láwọn bá òkè tọ́nà bàbá ti ipò lè bá ó yọ ewúrẹ́ mi ó jẹ́ ọ̀kan nọ́mbà làbí ṣe. ẹ̀ so náà fẹ́ rí kíní tó wà láàrin láàrin five sí ten yẹn mẹ́mbà tí ń lékún náà pè ní wàásù wàásù jẹ́mọ̀ ilẹ̀ àwọn pé nọ́mbà tó lékún tó ṣe pé nìkan ò ní yọ̀ kankan tí yóò fi dé nọ́mbà míì náà pè ní wàásù. So now in the letter appreciates the additionality of the comparison. Now, tí èèyàn tó bá ní àkúnmí márùn-ún ẹyọ̀kan ní ọ̀yọ̀, tó bá ní mẹ́fà ẹyọ̀kan ní ọ̀yọ̀, tó bá ní méje ẹyọ̀kan ní ọ̀yọ̀, ṣe ọ̀nà sáà. Now, ẹ̀ẹ́dì báwọn, tó bá ní mẹ́jọ ẹyọ̀kan ní ọ̀yọ̀, tó bá ní ẹyọ̀kan ẹyọ̀kan ní ọ̀yọ̀, tó bá ìsìnkú ẹyọ̀kan ti bá. Ṣé wọ́n mi ó lè fẹ́ jí ilé rẹ̀ pé a ah, fi ìtọ́tọ́ láti ọlọ́dún ẹgbọ́n mi tó bá fẹ́ kó márùn ún báyìí ẹ́ tó fẹ́ pílẹ̀ ìtẹ̀lú kó méjì ẹ́ tó wá tù ní ní gáàpù tó wà láàrin ìsọ́ọ̀bù kan sí ìsọ́ọ̀bù kan bíi zakato làhà ọ̀nà pé wà ẹ̀ wà ẹ̀ tó náà ẹ̀ ń bẹ́ẹ̀ gbà sí kí ní àkókò pọ̀ tó tẹ́ pọ̀ tó lọ́n tẹ́lẹ̀ fún ìgbà tó bá ti dé twenty five gáàsì padà dé láti bẹ̀rẹ̀ five to ten ten to fifteen fifteen to twenty eh twenty to twenty five láti twenty five yóò jẹ twenty five to thirty five lórí ṣẹ́gun tó yẹ ẹ́ eh? so náà tó bá di twenty five to thirty five lórí àwọn ọgbẹ́ ẹgbẹ́ tó mọ̀ káàdì but eh? in that that one, ní doesn't tó wá wá lékún tàbí tó di thirty six tàbí ha ìbùdókòó làbú ní ìlà kan tó wà láì ẹ ìbùdókòó làbú ìbùdókòó làbú làbú lẹ́nu kí ni ìtumọ̀ ìbùdókòó làbú. ẹ tọ̀ọ̀ ya ee òun ni bí sàgbé kọ̀ǹkà ọkọ̀dà ó màdàgbé sẹ́nu ká àní kì í wọ́n méjì tàbí sábà kọ́nà wá tẹ̀ ìgbẹ́nu ọdún méjì náà ibi náà ti kọ́ ara náà pẹ̀. Hmm? wọ́n ṣe bá tẹ̀ ìgbẹ́nu kí n tó làbú ọdún méjì ti pé ọ̀rẹ́ ni ó ti wá ọdún ẹlẹ́kẹta ó rìn pé ìyá rẹ̀ olówó ti di làbú ẹ làbú ni pé yóò mọ̀ kó ojú ti wàrà gan-an ẹ tó dà pé ìrọ̀bí lára ọkọ ni nígbà ó ti bí ma wàrà yóò mọ̀ pọ̀ pọ̀ pọ̀ bá fẹ́ fáwárà náà ẹ̀rì kan fún wọn ti ọmọ yìí ní ìfẹ́sùn làbú ẹgbọ́n mi lóòótọ́ wọn ti bí máa lé ọmọ náà ti rí nǹkan mọ́ tó wọ́n fi máa dé ìdéyìn ó yọ ni ṣẹ̀ǹkan tọ̀. Mhm. so láti bẹ̀rù láti thirty six to forty five ẹ eh? láti thirty six to forty five. tí ìrìn àbá tó lékún àdẹ́sọ̀kọ́lá ń sọ tó tẹ́bátà òwúrọ̀ tó wá ní wọ́n sọ ìní ìgbà tó wá dé parí lọ́wọ́ rẹ̀ pé wà láàyò pápọ̀ kò bẹ́ẹ̀ nà mùsùlùmí in wà láàyò ìgbàgbọ́ bẹ́ẹ̀ nà mùsùlùmí in nà ká pàtó sára mọ́. وما كان من قميصين فإنهما يتراجعان بينهما بالتوحيد tábàjọ bí ẹran papọ̀ tó wà láàrin àwọn méjì tájọ ń dà papọ̀ tá a bá padà sí lọ lùpé ìsìn àwọn ògbéǹsì wọn jọ ń dà papọ̀ ọ̀sẹ̀ fún kálukú wọn ìṣẹ̀ ẹ̀bẹ̀ wọn jọ ń dà àwọn ẹ̀yìn papọ̀ tá a bá lọ lé kíkì kìnìkan bóyá ní ìsàbọ̀ pé kìnìkì ti pé thirty five thirty five làwọn bá lọ ẹgbẹ́ fún ọ̀hádì àbí tábà yẹ fún ọ̀hádì yẹn tẹni tó bá bọ́ Ṣẹ̀gbẹ́ni ìsinmi àìsàn òfin gbà bàbá gòkè ẹnu 35 ọya àyọ̀mú lọ̀kárì. Bọ̀ ẹnu 35 gòkè mẹ́wàá ilé ìní bẹ́. Ẹ mẹ́wàá ló ní èmi sì ní 25. Ṣàbá ẹgbẹ́ náà bàjọ́ agbọ́dọ̀ ṣe ní dédé pàṣẹ́ntéèjì èrò kálukú ní àlá ìfìdá àpàlà fẹ́ni. Nígbà bàbá bá lù kàtà yọ. Ṣẹ̀gbọ́n mi ṣẹ̀gbọ́n mi ó ní èèyàn méjì jọ ó ti wá pé thirty five thirty five la ní ká itu ibùdó tó máa rí àbí àǹkómi tó ṣe é pé ó ti wọlé ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ tó ń sábà yẹn ń sọ̀kẹ́ à ń yọ zàkálẹ̀ àwọn èjì ọ̀kẹ́ ṣe déédéé kalẹ̀ ra bájọ ní. tọ́ bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ìṣẹ̀tọ̀ tí mo bá ìtọ́ka kan ẹni tó fẹ́ gba sọ́nà kọ́ bílẹ̀ ẹ bá ń mú ibùdó tó máa rí kílẹ̀ máa sọ pé ẹ sọ̀kọ́lọ́wà ibùdó tó máa rí yẹn nìyẹn ẹ yóò ti déédéé kúrẹ́ mẹ́ta àbí yóò million ọ̀pọ̀ tó one million bá ní ọgbọ́n mi yé pàṣẹ́ntéèjì nǹkan tèmi wí báyìí ẹ̀ tírí ọba bọ́ pàṣẹ́ntéèjì tẹ̀ lọ́nà ọba bọ́ èmi tó wá fún wọn níbi tèmi wọ́n ti mú ẹ̀ ìgbọ́n tó bọ́ sí pé títí bùkà tàbá mú ṣe ó lè bọ́ sínú dúkìá délé pé làǹkó mi jẹ lóbi. ẹgbọ́n tó fi ẹ̀ ẹ̀ lọ sọ bàbá kára dé nàbàlẹ̀ pé èyí tó bọ̀ láàrin àwọn méjì tájọ́ náà bàbá ó jọ gbà lọ́wọ́ ara wọn dédédé. Hmm? so ẹ ṣe lẹ́yìn ìgbà ni àdìsí ẹ rẹ̀ ti rí wàlá ìfara fún ìrìnàmì sábẹ́ wàlá ìfara fún ìrìnàmì ó wà lẹ́ àdìsí fún ọmọ ọ̀bẹ. ẹ bọ̀ àwọn ìwé ìwáyà fún ọgbọ̀n ṣe á lè sọ̀rọ̀ sọ̀tẹ̀ wọ́n wá rí ìmọ̀mù ìṣòwòrí wá fi kún ọ̀rọ̀ yìí bí ìfẹ́ ìṣòwòrí nígbà wa lọ́dọ̀ sálẹ̀ wòlé wa sọ pé ìrajà àlùmọ̀kọ́ dẹ́kun tí ẹni tó bá fẹ́ gba zaka tó bá dọ́dọ̀ ẹni tó bá lẹ́nu kẹnàdé sí ẹni tó bá zaka wá fẹ́ gbà wọn ò lè sọ pé inú rẹ ó sì má ti ṣá àfúlà wọn ò pè ara rẹ yẹn sí ìpínlẹ̀ náà. Tẹ́wọ̀n tó ní. a lẹ́yìn abẹ́yẹn ń bẹ̀rẹ̀ ndị ọjọ́ tẹ́jú ẹ̀ka ti kúrò ẹ̀sẹ̀ mẹ́ta ni wọ́n lò lórí yìí. tó lò bá ń ṣe rọrùn ẹ̀wù pàtì kàfé ẹ̀kọ́kọ́ ìdámẹ́ta àkànṣẹ́ tó kàn wà láàrin kò bá dì tó kò sì jẹ́ ìgbà tó kí ni ẹ̀rọ pé ọmọ òṣèré implementing the hadith pẹ̀lú hadith ti gbogbo àmà hadith tó zakat náà ni ní implement kìíní kan bí hadith wà ìyáka wà kàrá ìmà àwárí hadith tó ní Mọ̀hárá àti ìtàlógbà ọ̀dọ́ rẹ̀. حديث ابن عباس قال معاذ في لقد دخل على معاذ وفي يمن وضوء انك تقدم على قوم اهل كتاب فليكن اولا ما تدعو اليه شرفا لا اله الا الله فانهم اجابوك لذلك علموا ان الله قال عليهم فلا حديث لهم فانهم اجابوا لذلك فعلموا ان الله قال آه، عليهم فلا مرة تؤخذ من ابنيائهم وترد آه، قرائهم لن يرد واياك وتعرفهم اموالهم má délẹ̀ kò gbẹ áá ah, èyí tó nípa yìí dáadáa ẹ̀ka ọlọ́run fẹ́ ọlọ́run bá gbogbo nàka ìjẹ̀ mọ́ ẹ̀sùn tó bọ́lá bìtìlẹ̀ ń pé etí ò bá yọ tó dà kò ní ẹ̀sùn tó bìtì tẹ̀ ìyá yóò jẹ̀ kọ́. àti ló fẹ́ tẹ́sí wọ́n tún lọ sọ́tọ̀ má débẹ̀ kẹ́ni tó tẹ̀lé gbàdàgbà gba ìtọ́ ọlọ́run bá fẹ́ ni ọ̀rẹ́ ìgbà wà qiyam wasa tọ́ta bá lu ẹ̀rí wá ìyá ka wá fara ẹ̀ máa wá lè kí wọ́n pé ká má fi mú kìyà ẹ̀rí wo la lè lò wọ́n pé kẹ́ni tó ní lálákàdá máa fún wa níṣẹ́ wa o. Nà ó yẹ oyè oyè à wọ́n láta yá mọ̀mọ́ ìkọ̀bí ìsàmì ìkòtò ìdòdò. Ẹ̀dá bí a yà ẹ̀hẹ́n ọ̀rẹ́ nínú àpẹẹrẹ ààrùn yóò sì wà ààrùn wọ́n dà wípé àgbà àgbà máa ń tẹ́kọ̀ọ́ ààrùn kìkú nípa ọ̀dà sáfù wọ́n máa àpẹẹrẹ ní ọ̀là fún nínú àpá. àbí ọ̀rọ̀ àti wà látàyà mọ̀ ọ̀bí ìsọ̀rọ̀ ètò òkú kìkú ọ̀là tó bí náà fi léyìn ìlà àtò mọ̀tò. ẹ bá òfin gbàgbà bá yọ gbàgbà báyìí èyí tó bá dìbò lọ́gbà èyàn ti ọkọ̀ ogun àdàlọ́ gbogbo èyí tí gbogbo

تمكن من جلود البارد إليه البراءة إمام الزهري رحمه الله إمام العارف أبادا أبادا nítorí tó ń tẹ̀lé òun ló ṣe tààlífù yìí lórí ọ̀rọ̀ ìgbé ìjọba nílé ẹ̀rọ ẹ̀rọ àgbàdo mẹ́ta ẹ̀ gbólóbó ẹ̀yà gbólóbó ṣẹlẹ̀ àwọn gbólóbó ló máa bá tó bá tíwájú wá bá tó kọ́ ọ̀rọ̀ tó wá ní pàtàkì àgbàdo mọ̀ọ́kọ́ dínkù nílẹ̀ ìmọ̀ọ́kọ́ so now hadith yìí kò fẹ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fún wa mẹ́rin kò tẹ́ bá ti wo hadith àkàrí tán hadith one thousand five hundred and fifty eight ẹ̀yọ́ wà á rí i pé hadith tó tẹ̀lé ẹ̀ ẹ̀ bọ̀ hadith tó tẹ̀lé imam abudawo lọ́kọ̀ ni ó sọ pé àjẹsà náà òfin ọ̀bọ̀lá àti ṣẹ́yìnbá ọ̀fun ọ̀bọ̀lá àti ṣẹ́yìnbá láti rántí ta lọ́mọ ìyá ẹ̀ òfin ọ̀bọ̀lá àti ṣẹ́yìnbá ta lọ́mọ ìyá ẹ̀ tó bá kọ́kọ́ láti lọ́mọ. أبو بكر بن أبي شيبة أبو بكر بن أبي شيبة عثمان بن أبي شيبة بكيش إيه؟ وأبو بكر وعقوب أبو عثمان بن أبي فرد حدثنا محمد بن يزيد أخبار الناس جاء بن حسين بإسناد ومعنا أبي بسبع لسنة كانوا حسينان أبو داود بن ينوى وأنت أظهرنا التنوشي نعم أبو داود نعم، حدثنا محمد بن Muhammadu ah, aláàlá ń pè ní àbúkùrẹ́ yìí. Tọ́lábẹ́rẹ́ fún ọ̀rọ̀ àdáfẹ́rẹ́ àbúkùrẹ́ bí ẹ̀ ń tàbí fún Muhammadu aláàlá ń dá yìí. Ẹ bá gbàgbé, àpá àgbà yìí wà sọ fúnra wa nígbà náà. Àpá àgbà yìí ni ọ̀rọ̀ àti mọ́mọ́ wọn fún Muhammadu jẹ́ ọ̀rọ̀. Ọ̀yẹ́ wọn gbàgbọ́ lọ́dọ̀ ìfúnpá ọ̀nà bá dẹ̀ mọ́ àwọn ọ̀pọ̀ sọ̀tún pé aláwájẹ́ ah, yìí sọ̀rọ̀ dáadáa parí onígbò tẹ̀sí máa ń máa ń dé ẹ̀ rọ́jú ló ń kó kiri ẹ̀ máa ń dé ọlọ́run kan kì í níta àdáwò ẹ̀ rọ́jú lọ sọ́ọ́lẹ̀ òkiri ẹ̀ rọ́jú lọ sọ́ọ́lẹ̀ òkiri ẹ̀ yẹn dáadáa rẹ̀ ọlọ́run kan kì í níta àdáwò ẹ̀ fàmà dé ìlànà ìtọ́kí máa rẹ̀ dé ẹ̀ náà máa wà fún gbogbo onímọ̀ tó bá tó òbí lé ẹ ẹ yóò gba yóò lè sọ pé ẹnu rẹ̀ ògbà tó ló bí dá àmì ọ̀sẹ̀ fún òbí bí dá àtẹ̀gbà owó òkú ọ̀rẹ́ máa ń fọ̀ ọ lè fún dá àpárò. Ṣé ìwé ẹ̀sùn sẹ́ni ni mo pè é lè lò ṣùgbọ́n sẹ́rẹ́ ìjọba wọn ni the rule is safe. Àwọn afáàmù ọ̀sẹ̀ ń bẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀ ما خلا جسد من حبل أرى تقول بوم بحسب خبير بحسب ما لكن الكريمة سبيا دا دا يفتي هو في تفاصيل سورة شكوني هو نكا والذي ما يفتي يقول من في èèyàn tó ní ẹ̀dára ní ọ̀pọ̀ ìṣẹ́ kẹrẹ sáàpọ̀ kù sí ní tó bá tó wá rí bẹ́ẹ̀ fún yàn fún yàn mọ̀tò ìṣẹ́ wọn wá máa ṣe ìpínlẹ̀ dáadáa. ẹ ẹ ṣàkóso ìbá ti kàn wọ́n sọ́kà wọ́n lè yàn dáadáa tètè sáré sọ ẹ̀hẹ́ òun fi ń tètè ọ̀sán rẹ̀ àwọn lẹ́kùn gbìyànjú wọ́n làwọn bá máa mú báyìí mẹ́tẹ̀ kí ẹ wá sọ ẹnu ìṣe òkú bára rẹ̀. mẹ́sọ̀ pé ó máa fáwọn létí àwọn ẹlòmíì lọ ẹ wọ́n àgbà bá mọ̀ pé bóyá ti lẹ́bù rẹ̀ kéré ó máa pè é ṣe é wọ́n láṣẹ ìṣẹ́ àtọ́sà fi mọ́ ọ́lá ó má fi kú bọ̀. tó ń jẹ́ hásáàbù bá gbà ìyẹn mọ sábàbù ẹ̀ ẹgbẹ́ ti ìjìyà pé yóò sì máa bá àwọn èèyàn lọ pé nígbà tó ti wọ́n lọ. bí màmá bá máa dìbò kí lè yóò kó sọ pé èèyàn tó ṣe kì í ta rẹ̀ mọ́ ọ̀fọ̀. but now tó bá yẹ pé èèyàn bá lè ní ìdíkùn náà ọ̀tá wa là wà. mo ò gbọ́dọ̀ bá tó ti wá ní ọ̀làhùn tí ẹ̀ bá rẹ̀ nìkan bá sọ bá ní bá kì í ta wọn ó ń bídà ní ó ń bídà ló bọ̀rọ̀ jẹ́ àkílódé ìmọ̀ في سماع ثلاثة من تطيب إذا رأيت رجلا يسجد أحمر فأقبل واعلم أنه مبتدئ إذا تشوف على الزوار لازم تشوف Ìwọ́n ti lẹ́gbẹ́ ní kó ìlà ìgbọ́n máa dùgbò ọ̀tà ìwọ́n ọ̀tà tí bá ń kó ìlà ìgbọ́n máa wà tó sì máa máa dùgbò lé lórí tó bó fún. Èyí tó jí bọ́ èyí máa máa dùgbò orí pé máa máa dùgbò lórí tó náà lórí kó ìlà ẹ̀hìn òun ni mọ̀ jáde. Èyí lè kó ìlà máa máa tó bẹ́yà tó máa máa dùgbò lọ́kùtà ìyàrọ́dọ̀ ọba mọ́sàlá. Tó kẹ́ <laughs> ìtọ́kàlù tó ní pẹ̀lú ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyàn lè jáfà gbogbo àgbáyé àmọ́ fún ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ sì pé wọ́n ń blọ́ọ̀kù táàsìrì gbogbo àwọn jábà kíta àwọn oníkèrè ṣe kò sí dárí ìṣe kíní ẹ̀fẹ́ ó gbé òun wọn láìkẹ̀ wọ́n dáa ah! tọ́wọ́ ti pẹ́lẹ́ wọ́n ti láìkì iṣẹ́ ìkíní ẹ̀fẹ́ àmọ́ kó ń tẹ́lẹ̀ wọn hàn ah, ah, ó lè má láìkẹ̀ tó kéré sí ìyàwó tó fẹ́ fẹ́ lòun ló fẹ́ ọ̀pọ̀ kì í ṣe fẹ́

ètò wù ọ̀gá ni pé tí dọ́kítà pọ̀ náà ni a máa fi ní pàpọ̀ máa ní kó lọ sókè kó máa pọ̀ tó yóò máa ní ìjẹ̀ pé wàá náà ìjẹ̀ pọ̀ jù kọ́dà ẹ̀rì sẹ́lò bí ẹ̀mplọ́yì ni ó máa pọ̀ ọ̀gá rẹ̀ níṣẹ́ ìtọ́jú ẹlẹ́pàdé nítorí pé kébí kéde pé báyà kéèyàn wá ní wọ́n ní sẹ́ẹ̀fì náà wá ní sùkúl mọ́kànlá sẹ́ẹ̀fì òun náà wá gba tíjà tíjà wá tíjà wá bínú ṣéèkì torí ó sì pé ṣéèkì lè iṣẹ́ ṣéèkì náà lè ṣe wá ní ah, ẹ mọ̀ kó ń bídà ní ọ̀rọ̀ tíjà kọlọ̀ kọlọ̀ ó àwọn èèyàn ó ń bọ́ ọ̀rọ̀ àwọn tọ́lá fi ọ̀tọ̀ ó ti tó ó sì fi táà bá tún tó bá lè ní òbí sọ àwọn sáfọ̀rọ̀ gan-an wọ́n ti máa sọ wí ẹni tó bá kórìíra ìmọ̀ àwọn ọ̀sán òsì tí ìyàbá sáàdì fún ẹni tí ò bá sáàdì ní ìṣẹ̀lẹ̀ kórìíra rẹ̀ kò yẹ. ìwọ́n tó bá ní kórìí orí ìlú yẹn sọ ọ̀gbọ́n kan àtọ̀ nílẹ̀ ńkọ́ òkú orí sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ìjọba ìjọ ṣe kó a. buhari ẹ̀kọ́ wá fẹ́ràn fún amadu wọn dábàá pé bàbá ó kàn sún náà. ẹ kẹfìrí jẹlẹ fẹ́ràn fún bàbá ti bá ń kọ́ lówó. bẹ́ẹ̀ ni bàbá èèyàn lè má fẹ́ràn rẹ̀ kúrẹ́ ìsìlẹ̀ tó fẹ́ràn rẹ̀ kúrẹ́ tí wàá fọwọ́ rẹ̀ lọ́lẹ̀. ọlọ́dì báwọn tó pàmì náà máa ń ṣe ó lè jẹ ájú òfin àfa pẹ̀lú òwúrọ̀ àmọ́ kò lè jẹ ájú òfin gbọ́dà tó lówó yóò yẹ yóò yẹ ẹ́ bàbá bàbá àwọn àgbẹ̀ olùdíje ájú òfin bọ̀tọ̀ tó gbọ́dà tó lówó bàbá àgbẹ̀ pẹ̀lú àfa kò lè ó yẹ kó lẹ ọ̀rọ̀ àyìn náà pàtó akàlọ́lọ́ ìjà rẹ̀ ìkan bí mi ò pé ìdára ìta àjá ìdára ìta ọjọ́ láti rẹ̀ kó máa wà ẹ́ alàmàdà òbí ìdára ìta ọjọ́ láti yóò fi lọ Ahmad alàmàdà òbí yóò fi lọ Ahmad ní máa lè mọ́ kí ti Ahmad بالصلابة أحمد في السنة هي بيقولوا يعني كوريا وسيبوا بذاته أما كم يسيب كوريا هنا بها وفي أقول السنة yàwó ẹsẹ bẹ́ẹ̀ sì wọlé wọn rí àfa láfa àjẹsùn náà ìyàwó àfa àrí lọkọ ẹ ẹ wọn mò ń bínú ẹ wọn ni ó ń bínú àfa àtún náà àfa àtún náà wọn ni ń bínú ọkọ ẹ ẹ ẹ tó àwọn ẹ̀rẹ́ yóò fẹ́ fún gbẹ́gbẹ́ tó padà wáyé wọ̀. ó tọ́lọ fún mọ́ra wọn wípé alámi nẹta màmú nẹta ni. wọ́n ní kò bí àfọmọ́ da yóò rọrọ́ fún olùmọ̀tàlá ṣẹ́kù. fa iná rọ ayé ìtàlẹ̀ àfọmọdé ẹ̀ mọ́tàlá pẹ̀tọ́ fàlàǹdì ànákòtò rọ̀mù òkàndò mẹ́tàkù àdàhábọ̀lọ̀ àǹbálì. ṣẹ́gbà àǹbálì. àbẹ̀ àtúnwọ̀n rọ̀rọ̀ ó ti di mẹ́tàlá màmú nẹta. ó ti di tán fi ń tẹ́sì èèyàn ẹ̀ tó sì wà rìláìbò wà bẹ́ẹ̀ ó bí àmàdà yóò rọ́pò lọ́wọ́ tàná sí kú pẹ̀lú ìfẹ́ fọ́nà wà láti mọ̀pẹ́ tí máa ṣe lọ́wọ́ lóòótọ́ tó fẹ́ràn mọ́mọ́ àwọn fàìdà ọ̀rọ̀ ààyè ìdàlẹ̀ ahmadi mọ̀tànà kẹsọ́ tó bá sẹ́yìn kẹ̀kẹ́ tí bá ń tí bá ń bọ́ tó ti ń pàmùkù kàn án fàlàǹdì àìnásòtò rọ̀ ó ìgbàgbọ́ ọjọ́ àti ìrè ó padà sí àpàdà fáyà ọlọ́run fàájì ó dídí àti. محمد العلاء الحمداني أبو كريم وأسماء أحمد شكرين تعالى ما كنت أقول كل ما نظر رجل صالح قتل يا ده ده الله كفني بعد فما هي أنت أخوي من علي سلم البخاري أفهم فبدأ مقدم قال حدثنا أبو قريب أو محمد العلاء الهمداني أخوانا لجسي أبو داود قال لي فحدثنا محمد العلاء أخبرنا ابن المبارك عن يونس بن يزيد يعني الأيلي عن ابن شهاب طب أول ما أبو داود ذكره ìsìláàmù méjì tó mú wá lákọ̀ọ́kọ́ olùsòfin àbúrò ọ̀sẹ̀ ìsàlẹ̀ ìtòwòrí bọ̀dé ti báyìí títún ní kíni ìpín yúròpù bọ̀ yẹ̀zid àtàìlì àdébòsù àbù mùtábàánù táwọn ti gbà bádìí ti wá pọ̀ mí ìgbà yóò lè náà sọ tábà ṣùgbọ́n jẹ́rí tó wà lẹ́ni pé ní ìyàn ò pé tán ètò lọ́gbà ní ìdí òjò ara wọn tán ìmọ̀ tó kọ́rọ̀ yóò kàn ṣe àlàdí tó jẹ́ nípẹ́lẹ̀ àdéṣe ọ̀rọ̀ ni bàbá ìlú ẹ̀kọ́ jẹ́ ṣùgbọ́n àwọn àwọn ilé ìlú ọ̀hún ṣàwá ilẹ̀ kí ni wọ́n ibùdó ṣe àbùdá ibùdó ṣe àbùdá ni lọ́wọ́ pé láàbì ní ìlú kátó kìí láàbì ọ̀sán ìlú tẹ́lá àlẹ́bí kàtàbà òfin sà ó kì ẹ̀ẹ́dẹ̀ rẹ́kọ̀tà sọ́là ńkọ̀ ní ìgbà tọ́lá kọ̀ wọ́n ní ẹ̀ńdà ààyè ọmọ rẹ̀ pàtó ó wà ní fámìlì mọ̀ pàtó ó fẹ́ àwọn ọmọlẹ̀ wọn dùgbẹ́ wọn dùgbẹ́ ibùdó ṣe àbùdá sọ pé ló kà fún mi ẹgbẹ́ kí tíndọ́rọ̀ fálẹ̀ ìdọ́rọ̀ àbúlábùn wà báyìí fàwà àìtù ha àláwọ́jì ha mo sì gbọ́ yé ń gbogbo bí ọ̀gbọ́n kàdà ní gbogbo gẹ́ẹ̀tẹ̀ tó sì wà gẹ́gá ní ìbí kankan tó kún bẹ́ẹ̀ wàyí àlẹ́tí ìntàkùn oh sorry min àbdèlá bọ́n àbdèlá bọ́n ọmọr pàtàkì àbdèlá bọ́n ọmọr kọ́pì yìí kọ́pì rẹ́kọ́dì lẹ́tà yìí òun ní ọ̀rọ̀ àbàṣẹ́sẹ̀ ká kọ́fì tàbí ó kọ́fì tẹ̀ láti èyí tó wà lọ́dọ̀ family ọmọ nígbà tó dá sùkúrù jẹ bẹ́ẹ̀ súnà nẹ́bí nípa tó dákọ́ àwọn olówó lọ́dọ̀ àwọn àlè ọmọ ẹ̀bá òun náà kọ́fì òun wá kọ́fì lọ́dọ̀ ọmọ abúláàbùn ọmọ rèéjì abúláàbùn ọmọ ní ọmọ kan ní jẹ́ abdullá ó sì ọmọ kan ní jẹ́ so abdullá abun abdullá abun ọmọ àti sálẹ̀ abun abdullá ọmọ ràmẹ́jì ló ti kọ́fì ọ̀gákàlẹ̀ kàdé tó ní iná lórí wá kóòtì àdìsẹ̀ ìgbà tó wá kóòtì ẹ̀ ń kọ́ ló wá kóòtì wá. Àpọ̀ yìí, ẹ bá wá wo ibi àdìsẹ̀ lórí kókòtì tó. Ẹ́ àdìsẹ̀ lẹ́yìn tí wọ́n tọ́jú dé mọ̀kábà fún yẹn, kò sí mẹ́ pé wàlá ẹgbẹ́ nígbà tó dé wọ́n wà pé láì mọ́tò gánà fàdákàrà náà wà àdéhùn sí sáfọ̀ ọ̀sẹ̀ ó sọ gbá ní sísọ àlùkò láti dé náà wà wù wà sí ní ìgbọ́ àti wà náà wà láyé wọ́n ti sọ́dá pọ̀ báyìí mà tábà fẹ́ gba zàká àní lọ mú àkúnyà àkúkọ ìlú àyọ̀ tó ti darúgbó yù wà ládàtọ̀ ilá ayẹ̀ṣá àlùkò Hey. Tinjakin, tinjakin, tinjakin. Eh? púpọ̀ yóò yàtọ̀ ní káwọn tàbí pọ̀. Ẹ́ yóò dà mọ́. Ṣé àwọn pínlẹ̀ sábà ní bí aago mẹ́wàá àkọ́kọ́ ní kó? Bọ̀tẹ́ bá yọ akọ̀ yẹn kó mẹ́rin tó nìpé pọ́nmátì yẹn nìyí dúkìá rẹ̀ ní lékún. Ọlọ́run tó lékún. Ẹ mọ̀ gbà tẹ́ ò sí ẹni tó fẹ́ lọ yọ bàbá sọ́dọ̀ ló kéré tòun fẹ́ àti ilá ayé àṣà àlùmọ̀sọ̀dẹ̀ ẹgbẹ́ tó yọ kàkà pẹ̀lú ọ̀nà lọ́wọ́ ló. náà àwọn á lo kéèsì lọ́nà níbi ìmọ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ àtòkọ̀ ọ̀gbọ̀n fẹ́ dàpọ̀ nà bí. tẹ́fà lọ́dọ̀ mi àtẹ́yìntò ìmọ̀sàá àtẹ́yìntò àlùmọ̀sàá kí ni ó jẹ? ẹgbẹ́ ọ̀kúlábà téèyàn yá bẹ́ẹ̀ ni yóò náà fi bọ̀ ó ní kùmọ̀ tàbí wọ́n ń pèlè pé ìwọ̀n ààrùn kùmọ̀ ṣẹlẹ̀ lọ. àpapọ̀ màá lọ káwọn apá kí ìdílé ọ̀dọ̀ àwọn bàbá yẹn àtẹ́yìn bẹ́ẹ̀ ó tọ́jú náà ní bó ṣe sọ pé ìwọ̀n ààrùn wọn ń gbọ́dọ̀ yóò fi kẹ́rẹ́ kẹ́sì mọ́ kẹ́sì ọ̀dà.

fẹ́fẹ́ ọgbàrá tàbí tó náà ni ẹ́ fóun wá fẹ́ obìnrin yẹn nítorí fóun fẹ́ fọ́ dẹ̀ sọ fún ọkọ̀ yàrá kọ̀ọ̀kọ̀ ó halẹ̀ fún obìnrin káwọn halẹ̀ ẹ́ alùhálẹ́lu wọ́n mọ̀ hálẹ́ ẹni tá a fẹ́ sọ́rọ̀ ẹ̀kọ́ kan aláwọ̀kọ́ ni mọ̀hálàlùlá ẹni tó fẹ́ sọ́rọ̀ ẹ̀kọ́ fẹ́ ni mọ̀hálìlù mọ̀hálìlù yẹn wá ní hadithi pé ní sẹ́yìntì mùtà fẹ́ràn wípé fún sáà náà lọ́wọ́ akọta lọ yá ayé aláwọ̀kọ́ fi gún ilé ìwọ́ ووجلس من زوجتي بطفل سيف fọ́dà kan pé yẹ kábà sọ̀rọ̀ ìsìnká fẹ́fẹ́ ní sẹ́yìsì lágbáyé tó gbé pé eléyìí òkú kan ọ̀rọ̀ kí lára ẹ̀mọ̀ fún ni. Ẹ̀rọ yẹn sẹ́yìsì. Fọ́dà fọ́dà lọ́dọ̀ Yorùbá gan láwọn kan ṣe dìbò gan-an pé ní torí pé tí àdìsọ àpàyàmọ́ àwọn àpá àtàlágbọ́ máa ń pèsè ìṣàárọ̀ wàhálì lòun tó lè pèsè ìṣàárọ̀. Sẹ́yìn àlùmọ́sà. Ọlọ́run jẹ́ mi ọlọ́run jẹ́ wọn. Ẹni lọ fún abẹ́ wọn sálà yìí àti gbogbo ẹbí rẹ̀ àti bó lè fún ọkọ sílé ṣẹlú náà àti gbogbo ẹ̀sìn fún. Wọ́n ní wẹ̀rẹ̀ mi ọgbọ̀dọ̀ ká bàyáàdọ̀ tẹ̀lé ẹ̀ bàyáàdọ̀ tẹ̀lé ẹ̀ في بطلان التحليل ابن تيمية رحمه الله بيان الدليل في بطلان التحليل قاعد ترى أنا فوقه كم بين بأوكي كان قلنا تحليل تحليل بيان الدليل في بطلان التحليل قل لي لبعض الوالد ثم كيف تبطع بيه ọ̀sẹ̀ ìgbọ́dọ̀ kà ní kótó dàbà ó gbọ́dọ̀ ká kóra àwọn apá àjà wọn ní báyìí tẹ́ ẹ bá lọ wọ àyàtà kó ti gbé àyín sọ̀rọ̀ bá bàbá àlàyé wà láti àgbájá sọ̀rọ̀ àtàwé tẹ́ bá ti kàtà tó bù kẹ̀sí tó bù kẹ̀sí wà fún pé wàlẹ̀ àbílẹ̀ àbá ìlú nàìjíríà ẹ̀ ìlú tẹ̀mí ayé kíra àkàkọ́ kan bá kiri lóko ọ̀ọ́ kó ti gbé tán ọ̀yá lọ. Tọ̀sí irú àwọn ojú kẹ̀sí ìtàwọn jẹ́ àbá náà sọ pé èyí kúrò kí wọ́n kọ́ ẹni tó wà bẹ́ẹ̀ kọjọ́ ọ̀rọ̀ ìkan tàlí nìkan tó wà bẹ́ẹ̀ jẹ́sí àti bẹ́ẹ̀ bá kà bá gbọ́ yẹ kó wà fara balẹ̀ ọmọ kò díẹ̀ díẹ̀ ààrùn nígbà tó bá fi kà á tán pàṣẹ́ntéèjì tí màá ló fi lé fún kéré kéré tó bá gbọ́ yẹ ayé tó bẹ̀rẹ̀ àti ẹ̀ka tó kọ̀ fún mi rahman allah rahman allah bayan al-dalil ala al-islam al-dalil dàgbogbo náà gan ni kò dáńgá ẹ máa kà bí àkà ọlọ́sùn wọn. tó ibi tá a ti lọ òní pé àtẹ́tẹ́ ìtọ́ aláwọ̀kọ́ tẹ̀sán ìgbà wọ́n máa ń fa àwọn àbá náà ní àtúnyóòsù àtúnyóòsù ní ìrántí gbọ́nà ẹ̀mọ́tọ́ lẹ́bẹ̀ẹ́ wàhálà àwọn àbá pọ̀ ju

pé wàhálà tí wọn bá ń pọ̀ ní kìíní ìlọ sẹ́wọ̀n. ẹ kìí ṣe wàhálà sẹ́wọ̀n wípé ìpẹ̀lẹ̀ rẹ̀ ẹgbọ́n mi ewu ló mọ̀ bá ní oúnjẹ ìfẹ́jà pé ilé ilé ìdèmí ilé ìdèmí ilé ìdèmí hasad sahasu ìmá ṣe kìí tààrà ètò wà láàrin àwọn àpá ni wọ́n fi ń rí bá àwọn ìgbẹ́lúgbẹ́ ní ìlú torí pé gbogbo wọn kẹ́ yọ ọ̀kan ní mọ́jọ́ sáyé ilé ògbọ́dọ̀ tó dé lọ ẹ ẹ ìyọ̀mí ìlànà ìgbọ́dọ̀ gbà kíní kan ní kíní kan. ẹgbẹ́ wọn ti fẹ́ kọ́ lórí ìgbọ́dọ̀ mọ́jú tó. ló ń sọ̀rọ̀ nípa yìí. Orí tó yára dàǹfààní, tó yára jáyìn lọ. Tẹ̀sán pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa jẹ́ ìbámu yẹn, Mọ́sáàdì náà ní ìmọ̀ ló máa ń táwọn èèyàn máa fi ń lọ mọ́ nǹkan rí. Ẹ kò sí fún òlélọ́mọ́sáàdì náà torí káfà tó ṣe káfà tó ṣe fi hàn pé káfà pé á ah, ò ń ṣe fi ta mi ní kó tó gbà àmì tó dàbí kó tó gbà torí dàbí pé nǹkan tó já ìfẹsẹ̀ ọ̀nà yóò máa sanwó mọ́ ìlẹ̀ mi ní ìjìnlẹ̀ mi. wọ́n bá wọn ní àpò yóò wọ́n ti ṣàgbé sípà àtàwọn ọmọdé kan. bọ́sẹ̀ bọ́sẹ̀ jẹ́ ìbẹ̀rẹ̀ sí ìwọ̀n bọ́sẹ̀. bá wọn jà lẹ́kọ̀ọ́ ilé pé àpò àpò ọ̀rọ̀ tí náà wọ́n bá ẹ̀dá gbogbo ọjà. Àlejò ọ̀pọ̀ náà wọ́n máa lé mu. Àpò yóò tó wọ́n àti ẹ̀ka ti tàrà bá Yana wata da ke zuwa yasar jikoro kuma na jamu bayanin shi kuma ina zubar da jamu. Yan gurma kama a kan da Ṣé ìwà tàbí bàbá abalẹ̀ ìjọba ti fọyàn lórí ẹ̀? Ara yóò parí ó mọ̀ pé orí náà tó ó sì mọ̀ nígbà tó lọ. Èlé tó ti lọ tó. Ẹ̀hẹ̀n, tẹ bá ti wọlé ìdí báyìí, ibi ti lọ, òun ni pé Alimọ̀ Bùkọ́rí ó lè lo síbẹ̀rù Sàmùrí wọ́n kò fún àdíjì òdòdó lè jẹ́ hasan ẹ́ omi òdòdó lè jẹ́ bọ̀ọ̀rẹ́ àmọ́ torí pé nǹkan kan dẹ̀ bí ìsinadì sọlá wa lọ́bi pé mọ́mù kan sọ wípé níbi kìtàbù sọ́ra àpapẹ́ àbíkìtàbù zaka dé báàbò láyọ̀ bí nàkùtà fọ́rọ́kẹ́ aláì bọ́lọ́kọ̀ bí nàkùtà nìṣà ẹ̀mí ọwọ́ um, ni wọ́n yóò sọ̀rọ̀ àbálẹ̀ àbẹ̀lá ọmọ abẹ́tìlá ọ̀gbọ́n bọ̀t àwọn àdìgbò padà wá tó dìde máa dé ìsìn wá nítorí kàánà kàánà tiẹ̀ wà pé bọ́ eléyìí orí pé sùfẹ́ àbọ̀ ọ̀sẹ̀ yìí náà lè gbogbo wà bẹ́ẹ̀ lọ́dọ̀ tàbáwò ní sèkàbá fún ọ̀rí ìfò yóò sọ yẹ̀dí àìlí pẹ̀lú ìṣẹ́ ó sì lọ́dọ̀ sórí ọ̀rí yóò sọ yẹ̀dí àìlí náà wọ́n sọ láti sọ bẹ́ẹ̀. sòṣùgbọ́n lọ́dún tá a fẹ́ ló bẹ̀rẹ̀ náà kò tún hàn ọ̀rí ìfò yóò sọ yẹ̀dí àìlí. sòtúrí ẹ̀ má gbọ́dọ̀ رحمه الله ورحمه نعم وكذا كايلي نبي ẹlẹ́ẹ̀kẹ́ àrísọ pé ti hasan a tún lè rí àbọ̀ ipò lẹ̀dí láàájídà lọ́hù ìlà àdínàwó aláwọ́síl amal ọ̀nà lọ́pítọ̀ àdíṣọ̀ ipò àkínà àmàlà àtẹ̀ ní ọkùnkọ́ lọ́nà tó lè mú àdíṣìn àti jẹmọ́ àdìlá yóò sọ pé wà ní ẹ́ sọ́pẹ́ tó ṣe àkókò tọ̀ ayé ìbùdó jẹ́ ṣùgbọ́n sọ́pẹ́ amadu àlè kó láṣẹ mọ́ ẹ̀fẹ́ ẹ̀kàtẹ́ kọ́bùlà lọ sí ìyá kọ́bùlà lọ sí ìyá kọ́bùlà lọ sí ìyá. Okay. Uh-huh. شاكرين قبل الوصية الوصية صاد صاد الوصية شاكرين شاكرين يا أبو السلام عليكم أجري أوكي هذا إيه تبعو بابو بفصل báàbù tàwílì kọlù láì tààlà ìbáàdì wàsíyà tí tún súnà bí àwùjẹ yìí àbí. téèyàn bá kú kí kókó di bá ṣe nǹkan kan ọlọ́run bá sọ̀rọ̀ ní ogún pé kẹ́ẹ̀ tó kójú ọ̀dẹ̀ ìgbàrí. Sábà ọkọ̀ yọ nǹkan táàpì pèpè sísìn rẹ̀ káfánù àti nǹkan ní ìgbà ìgbà. Ẹ̀tọ́ wo ni ó tẹ̀lé sábọ̀rọ̀ ọkọ̀ yọ ìdí? Ó wà sí ara ẹ̀ Ẹ́ àti yọ táàpì tẹ́ ọ̀nà àkọ́kọ́ for now inú wàsíyà àti dẹ́yìn èwo ló pàwájú sọ pé dẹ́yìn bá ti pọ̀ tún bí àyàwó ìgbé tí bá rí wàsíyà àti lọ́kọ́dá pọ̀ tún súnà bí àyàwó dẹ́yìn. iná là ń sọ pé ọlọ́run pọ̀ sẹ́wọ̀n wàsíyà tó kó sọ̀rọ̀ dẹ́yìn. Thank you. Ṣé ìbáwọ̀ pápá tó mẹ́? Ọya yìí dágbọ́. Àwọn ìdẹ́ yìí. Rí ní, orí ìlú ìlú ìlú àtàlọ̀ ìlú orí ìlú. Ẹ̀lọ́, ìbò, nítorí pé sọ ní pé ṣẹ̀mọ̀ pé tẹ́lá wò kọ̀ kan tẹ̀gbẹ́ ní kọ́ra nìkan làbá kan tàbí ní bá lọ sí yẹtú òṣùnà yà ọ̀sẹ̀ yìí kọ́ra nìkan sọ̀rọ̀ ìdí ìfẹ́ gbọ́dọ̀ á ah, ọlọ́run ti dáàbò ẹni kọ́ra bọ̀ wá sí yà yìí. ní ọ̀rọ̀ ìdí ìtumọ̀ àwọn. ẹ ọ̀ ìkílẹ̀ tó lè jẹ́ bí bá dìde ní àwọn ìyàtọ̀ Ní ẹ̀gbọ́n sáà mú jẹ, ọya ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. Wọ́n láti láti ẹ̀wọ̀n láti láti ẹ̀wọ̀n. Wọ́n láti láti ẹ̀wọ̀n ọgbọ̀n àdá. Inna Safa wal Marwata ní ṣàáyẹ̀. Àbí? Káyà. Ṣé ìwọ́lá mọ̀ pé àlùwá láì fi lù tàbí Ipò mí ìgbé báyà tó kọ́ dákọ̀ sọ̀fà, ìgbé sọ̀fà láwọn kọ́ bẹ́ẹ̀ lórí àbí àbí ìgbé báyà tó wà ní. But àti sọ̀fà là ń lo the same principle. Ànábi nàbdà òbí máa bá da ọ̀wọ́. Ntọ́lọ̀ ti bẹ̀rẹ̀ náà láti bẹ̀rẹ̀. Ànábi wá bẹ̀ lórí sọ̀fà, ọwà lọ sí máa wá. Sọ náà kémi náà rí àyà kọ̀ náà Nàbdà òbí máa bá da ọ̀wọ́. Ọ̀dàmọ̀ ọ̀wọ́ Ẹ̀hẹ́. Ìwáyà mi lọ. Ẹ̀ẹ́ ìlú ẹ̀ ọ̀kan. Ẹ̀hẹ́ ọ̀yá mi ọ̀yá. Ẹ̀. Ní ìṣe ìhòòrò. Olùjẹ́ ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni kì í ní tí wọ́n kọ́ ní kẹ́sọ̀ fún ilẹ̀ ọjọ́. Ló fi sọrí ọ̀rẹ́ rẹ̀. Títà bá wọ́n dámọ̀ wọ̀ sí ìyá lẹ́yìn. Ṣùgbọ́n fún náà náà bí ìdíkó yíwa tó wọ́n déèmù làkọ́. Ẹgbẹ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀lẹ́ àwọn òfin ìdẹ̀kùn. Ilé ìwé jẹ́ta yẹn máa ń gbọ́ ní ẹ àdéhìí ká ta kó Kùránì bí ọ̀pá. Àwọn eléyìí wọ́n há Kùránì pa wọ́n tún máa kìrọ̀ á tó wọ́n tún gbogbo ẹ̀wọ́. Káàdì ìsìn lórí ìtakò Kùránì. Wàláì, àyè lọ́ba ló ti Quran لازم صار شو فاهم فاهم ما في علبة أما تبقى أنا صار إذا ما صار الله إذا ما صار Ìfọ̀sọ́ ní àdéhùn ọwọ́ àtàkùn Kùránì, sáàdì ìdí ẹlọ́gbọ̀n ló kọ́ rí, àbí wọ́n ti ẹni wọ́n ti jẹun. Ẹ̀rọ wọ́n yẹ ha Kùránì, wọ́n mọ̀ sí ọ̀rọ̀ Kùránì, wọn mọ sílẹ̀ àwọn sálàmù kan kan àfún mọ́ ẹ̀. ìwọ ní ìlànà wa nìkan ìwọ mà ẹ lọ wa ta ọ pàṣẹ kéde ìfẹ́ mọ́ ẹ ẹ lóde pété ẹ ẹ wọ́n jídu wọ́n jídu sí kéde nìkan kéde ìpadà ló kọ́ mú jùlọ aláàbò màálù pẹ̀lú màálù pẹ̀lú padà káfí padà. Lọ́gbọ́n wa ń bẹ̀rù mọ́ lọ́gbọ́n àlùbọ́n wọ́n jídu pẹ̀lú ìjọba jídu yẹn. So Imam Bukhari fi báàbù tààwí ìfẹ́lẹ̀ lámí báàbù ọ̀sẹ̀ tó fún ìrọ̀lẹ́. Wọ́n yóò kà ẹ̀rọ gbígbà lọ. Anna sallallahu alaihi wasallam kọ́dọ̀ bí dẹ́yìn ní kọ́bẹ̀ lọ sí ya. Ṣé òfin ìsìn àwọn kọ́ni pé tí Imam Bukhari bá ti máa fi ìwà ń sọ bí tóun lọ sọ pé dẹ́yìn ló gbọdọ̀ wà lọ sí ya. Kọ́dà dẹ́sà pé ayà wọ bàbá. Ẹ àwọn yóò sọ nígbàgbà èmi ò ní fi nínú àhálùkù àdàkùngbọ́n tájì ìyẹn wí náà lè ní náà gbà ẹgbọ́ ìtàdì ìsìnlẹ̀ wọn wí èmi náà gbà bẹ́ẹ̀ mi ò ní fi sí ìsìnlọ́m tó fi di sílẹ̀ wọ̀nyí ẹ wá gbọ́dọ̀ wọn pàdé àfẹ́ ìṣẹ̀rí ibẹ̀ wọ́n gbà wọn bá ń sọ àkọ́dọ̀ bìtẹ́ ní kọ́lọ̀ lọ́fíà àbí for now àgbọ́tẹ́bá wo áyà wà kọ́ lùú nínú náà yà múrù fún àtò àdúl àmánà ìlàáyà ẹgbẹ́ kòránù kòránù ló ń tọ́lú ẹbí lóò ibi tẹ́bí tọ́bá ní túnṣúnà bí áódẹ́ ní tẹ́bí áó náà ni láyé fílò tẹ̀sí àbí now ok ó yà kó lọ́jọ́ abẹ́ ti áyà nínú náà yà múrù fún àtò àdúl àmánà ìlàáyà ẹgbẹ́ tó ní o fa àdáhùn àmánà tí káfọ́ èèyàn ní àmánà tó jọ́nà èèyàn àhápù mi ń tàtọ́wọ́ ìlọ́síyà wọ́síyà sáà ní kẹ́ẹ́

èèyàn kì í ṣe sọ́dá pọ̀ àti lẹ́yìn ìgbà tí èèyàn bá ti rọ ọ̀rọ̀ tán o ti tọ́jú ìyàwó rẹ̀ o ọmọ rẹ̀ láwọn tó jẹ́ fúláàsì ní sọ́dá pọ̀ tó wà sọ́dá pọ̀ sì ní ìwọ̀síyà nǹkan sọ́dá pọ̀ ní hadithi bukhari àti muslim tabati gbọ́ hadithi hadithi ìlọrin sáàbùnà bí wà kọ́s tó o fún òkú ní ajá tó wà dá ẹ́ nígbà tí wọ́n sọ pé òun òbí lọ́wọ́ ẹ̀ ọ̀kan lọ kí ni fáàdì òbí fáànàbí. wọ́ọ̀dù wo ló lò hadithi náà hadithi pé ìnáka ìntàzàrà wà sọ́tàkà nìyá. Eh, khairun lahum min an tarkuhum 'adatan yatakaffafuna an-nas wọ́ọ̀dù wo ni kíní ló ń gbàgbọ́ pé kí ni wọ́ọ̀dù wo ní sáré ẹ̀rọ tí àdìsí ẹ̀ ó ní àpá àtàkọ́dàkù ẹ́ eh? àtàkọ́dàkù bìnrin sì máa ní ìgbẹ́gbẹ́lá àtàkọ́dàkù bìnrin sì máa ní eh, àfúnlọ́pọ̀ fún lókè àtàkọ́dàkù lówí wípé sọ́dákọ̀ ni àmọ́ sọ́dákọ̀ yóò di wájíbà lẹ́yìn ìgbà tẹ́yàn bá kú tán ẹ̀yìn pé tàṣọ́tò náà ló pè é àwọn ìmọ̀kọ́ ní mọ̀mọ́ tó lé ọ̀rọ̀ yìí àwọn yóò kó bà pé tàṣọ́tà àbàtàṣọ́tà kò lórí sọ́tà pé pẹ̀lú pẹ́lúmọ̀rẹ̀ àbàtàṣọ́tà tó wí náà gbọ́ òdẹ́ ńlá sọ́dá pàtàkì ńlá áńbọ́ àrègbè náà lẹ́yìn ìgbà tẹ́yàn ọ̀rọ̀ ọ̀tọ́ ni sọ́dá kan tó wọn ẹni tó bá sì jẹ gbèsè kìí ṣẹ̀kan ní. yes now ó jẹ gbèsè wọ́n wáyé àwọn ẹ̀tọ́ yóò máa dé tó ma ẹ̀gbọ́n pàdé náà tó lóyún náà pé ah ọ lélo àlélo bẹ́rù kò á nílẹ̀ ẹ́ ó tọ́ ni wàkọ́lá bùnà àbá láyú sílà abdú ilà bìí sin àhàlì láyú sílà abdú ilà bìí sin àhàlì ẹ kò lè ṣe wàsílẹ̀ àti pẹ̀lú yọ̀ǹda àwọn

ẹ kálukú ẹ̀hún kọ́kọ́ yanjú ẹ̀kọ́ rẹ̀ kọ́kọ́ kan sí so ó lè pẹ̀lú ntaari táwọn àtàrò kan tó sí yá ẹ gbọ́dọ̀ wà lẹ́yìn dẹ́yìn nù pé yẹ́rẹ̀ sẹ́tọ̀ fífọ́ lẹ́yìn rẹ̀ má lè tẹ̀yẹ̀rẹ̀ pé ẹrú dúkìá olówó rẹ̀ náà ìtọ́ọ̀nù wọ̀síyà lẹ́nu ìkàjá fún alákàáyé tó bá wá rí bẹ́ẹ̀ ní báyìí kí wá ní àròkó lè jẹ́ sábà tó lọ́ọ̀ fi ṣe tàbíìmù wọ̀síyà níbi áyà ọ̀tẹ̀ tó gbọdọ̀ láǹfààní náà. Thank you anything tó bá ti ṣe pé ọlọ́pàá ti mọ̀ táwọn èèyàn ìrọ̀lẹ́ ká ọlọ́run kọ̀ já máa rẹ̀ láti kọ́ bá tẹ̀sán. ara sábàbù tàbídìmù pé wọ́n lè má fẹ́ pay attention sí ti níyì o ọlọ́run àwọn ọmọ ìgbésí wájú so that first thing tó ọkọ̀ gbọ́nù o lè lọ pé bóyá nígbà tó sọ information yẹn máìkì wá pọ̀ sí àgbọ̀ ó ti gbọ́yìn òtán kí wọ́n ti kó pọ̀ jù ẹ́ èyí ò jẹ́ alákọ̀. lẹ́ẹ̀kejì ó tún ní pé sẹ́mọ̀ yìí pé wọ̀síyà ẹ́ wọ̀síyà nítorí pé ẹ̀tọ́ tá a fẹ́ fún ẹni tí ò ní jogun ẹ wọ́n mi ẹ̀tọ́ tá a fẹ́ fún ẹni tí ò ní jogun gbọ́ gbèsè. sọ̀rọ̀ pé ẹni tó fẹ̀ kan kú ló jẹ́ àwọn táwọn bá jẹ́ tí ó jogun òkú wọ́n ṣó àánú fún bàbá àwọn àti àwọn tó kú pé gbèsè máa wà lọ́rùn rẹ̀ torí ìjọ àlùkì àmọ́ rẹ̀ ṣùgbọ́n pé wàsíyà téèyàn bá kú tán lèèyàn tó máa ń ṣe àǹfíìsẹ̀ bẹ́ẹ̀ ó sì máa ń níbi olùjẹ́rì nígbà mi òun lọ́lọ́run fi sọ ń bẹ̀ pé tọ̀pọ̀ mọ́ bàtẹ́ là wú bàdà máa sàmì ọ̀hún fa iná máa ìfúnhu alálẹ́bí náà ìwọ́n ti ìlú náà wú ọmọ nǹkan fà mí mú mú sí fún àwọn ìfúnmá ẹ̀hẹ́n ẹgbẹ́ ọlọ́mọ máa kádà wàsíyà fún níṣìṣù kan bẹ̀ kábẹ́ká ṣẹlẹ̀ ẹ bá wọ sọ́kùnrin máa ń yíyá yọ ràhásàbà àdúgbò òsìn àìlọ́ka àyà yẹn ẹ̀rí kàtà sí ẹ̀rí àdéhùn wà lórí ẹ̀ àdéhùn yẹn ní í ṣe pẹ̀lú tẹ̀mímọ̀ dárí àti ọ̀rẹ́ rẹ̀ látà àdéhùn ọ̀rẹ́ àtàwọn míì tó ìmọ̀ kọ̀ọ̀rí sọ̀ ẹ̀yí ẹ̀ wá máa wò tẹ́ ẹ bá wo àdéhùn ẹ wá lọ kan yẹn lásìkò làwọn bọ́sẹ̀ ẹ wá lọ wo àdéhùn tó tẹ̀lé tírímìzì tírímìzì àdéhùn two thousand and 94. Adara Bundar, I got it, no Bundar, right? Ani Bundar. Muhammad Bashar. Aya, Adara Yazid bin Harun, قال أخبرنا سفيان أجي ذلك أبو بليريا سفيان الثوري عن أبي إسحاق أبي إسحاق السبيعي عن الحارث الحارث الأعور إن هو أم كواز علي بن أبي طالب الحارث وبرا أبو برا خوش كان جودا ó sì nǹkan tí ò dáa nípa ààyè àfa àgbà ni ó ní máa gán àfa afẹ́fẹ́ àfa kọ̀rọ̀ àfa gbogbo ẹ̀ àmọ́ òun náà wá kó sípa àlè ń pa pé àlè yóò padà wá. wọn làwọn sọ́nà pa àbíyẹn rẹ̀ dúró dúró bídí àtàwọn yẹn bídí àgbẹ̀ àláìláì àkọ́lẹ̀ tí sábà gbọ̀ngàn mẹ́lẹ̀ tó rẹ̀ ó wá káwọn èèyàn gan-an wọn ò mí sí wọn pè ní al-Harith ibn Abdullah al-Awas ẹ ẹ lè tàn pa rẹ kò lè gbà wá wọn yìí so arif ibn Ali Harith ibn Ali ló bá yìí mú ya àbá yìí mọ̀ ọkọ̀ pàrọ̀ ayélujára gan-an ọmọ pépé gan-an fúnra kìí sí tòun kó tó kó ní tó kó sí náà dáńtán àlèmọ́ kò ṣáàbì wọ́n sá fún orílẹ̀-èdè ìgbìmọ̀ àmọ́ tó ń tẹ̀ ń tọ́ orí ti sá wọn láti gbà wọn pàrọ̀ ìtọ́jú wọ́n sọ fún pé ẹ àásì ìdíwọ́ lọ́dọ̀ àti àwọn ìlú ń pàṣẹ ìtàbí lọ́dọ̀ ọmọ pàrọ̀ ìdíwọ́ ọ̀pọ̀lọpọ̀ wa tó ń bá àwọn ìdíwọ́ ìdíwọ́ but so àdìsá àárín ìdíwọ́ ìdíwọ́ ìdíwọ́ bá di ti sọ ètò ẹ máa gbọ́ anáwó kọ́ọ̀l pálí sọ pé iná kun sàkọ̀rọ̀ wúna àárín àáyá ẹ̀ máa ń ka àáyá ilé bá di wàsíyà tí tó súnà bí i àwọn dẹ́yìn ní ẹ̀ máa kàwé tó yà wàsíyà wà lóko dẹ́yìn wà iná sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́dọ̀ bí dẹ́yìn ní ìkọlù annabi dai na sawa je wa anna ayana banil um yatawarafu duna banil allah eh àwọn banil um àwọn tó kini ti ya ko pa ko àwọn ojogun yàtọ̀ sí àwọn ó ṣe pé banil allah bàbá ló pa pa eh àwọn tó bàbá ló jọ pa pa na ko ni banil allah àwọn pé ya ni banil um eh arrojulu yarisu akawu li abi wa ummihi ọmọ nìyẹn lè jojogun ọmọ ìyá rẹ̀ tó pé bàbá àti ìyá rẹ̀ lójó pa pa pọ̀ dúnà àfẹ́ ilé àbí yàtọ̀ sí gbogbo tí bá bàbá nìkan lọ́wọ́ àwọn bàbá tán so ẹ wọ àdéhùn bó ṣe wà yí nísìnyí ní pẹ̀lẹ́ lórí aláàrẹ̀fọ̀ àwà tó wà ẹ̀fọ̀ ṣùgbọ́n ẹ wá wo ẹ wá wo two thousand ninety five two thousand ninety five ní three million. 2095 ترمذي قال حدثنا ابن ابي عمر عمر ونحن العدني نعم وما سفيان بن عيينة حدثنا سفيان قال حدثنا ابو اسحاق ها تبعوا كلي ibi tí ìsáàbù bàbá kí ni ìsáàbù aláwọ̀kọ́ ta ọkọ̀ dàpọ̀ ẹ́ ìsáàbù aláwọ̀kọ́ ta ọkọ̀ dàpọ̀ adakọ̀ sùfìànù kan àwọn adakọ̀ àbẹ̀ẹ́sà ẹ́ tẹ́bàá hata tukawa kwa hivyo kule kwa hivyo hadithi mwisho hapo yana ni same isnad so ntoka ni pe ibn abi umar al-adani odo sufyan kuno uyaina nitinga hadithi wa eh ibn abi umar al-adani kwa hivyo so ibn sufyan thawri asbabu yana ibn abi mimi watu wao share wala joshia roda abi ta asabina eh ana al-harith an alim qala rasul sallallahu alaihi wasallam anna ayar ban al-um yatawassadu al-asab sema kwa hadithi ni sibai tábàwò ìsúná bẹ̀ pé alhárùkù àfẹ́kọ̀ wa wàyí ṣùgbọ́n Imam Bukhari máa máa lùwà ló kárù fẹ́ mọ̀ pé ìsúná ló jẹ́ bàyí ṣùgbọ́n àmàlù alẹ́ yìí ẹgbẹ́ padà bá wà kárù tó náà sọ̀kọ́ ti pé dénú láti gbé ọjà wà síyà ìwọ ọ̀rọ̀ tí Imam Bukhari tó láwọn ẹ̀rí tó báyẹn ọ̀rọ̀ yìí nínú ìsìn àwọn àrífààsì kí ni ìdíwé nínú ìsọ pé hánà hadithun lánàá àdéfòrò ìlàmìn àdéfì ìtàbí ìfáàkàn hàrí àn alì wàkọ́ takallama ba'du ahli al-ilmi fil ard àwọn kan náà ló máa sọ̀rọ̀ fàhálì ṣọ̀dà àmọ́ wal amalu ala hadha al-hadithi inda amati ahli al-ilm. ṣé ká sọ pé tádìsì yìí mi kọ́ ẹ̀kọ́ mọ́jẹ́ sọ̀rí òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wà lórí rẹ̀ wípé a ti tàbí mo ní alàlùfẹ́yà. so abẹ́lẹ́ ìtẹ̀ ìzáǹkù bíi tí màá bùkọ́rí ó ti lọ sí gálùfẹ́ lọ́nà yóò sáré pẹ̀lú dọ̀yìnbù ni ó jẹ́ àmọ́ wà láàmàlú alẹ́. ṣe oyè ìtumọ̀ bùkọ́lù ara sọ tàlmí hàn àwọn àfáàní bùkọ́lù máa bá bọ̀rọ̀ ń bẹ̀ àwọn olú àwọn àgùdà ó àwọn tó lè àwọn bá àgbè jáde òkèlè káwọn máa tó lè sọ yé bùkọ́lù àjọ sí àgùdà ẹ máa fà á. Inshallah, I'll come to you. سيدنا محمد وعلى آله وصحبه وزوجه وذريته والتابعين لهم بإحسان náà tó jù mẹ́rin. Irú ìjọba tó ní sábẹ́ káàbì kò jẹ́ lọ́wọ́ kùdé, tó fẹ́rẹ̀ bí àwọn àjùmọ̀ àwọn àgbẹ̀ ìpàdé fún àbù, bí àti hajj ìfàmà ìbá ìjẹ́lu. Wọ́n ti láwọn ilé òun yẹ̀ ló ti jáwájú. So, ṣùgbọ́n àtọ̀ bẹ́yìn, kẹta á ní àkùbí àdàbàdì. Nítorí náà àwọn àyíkú náà, wà sí àlẹ́kùn òdì sọ, ọ̀lẹ́yìn àtàbáyé Tẹ́lá mi náà lápè ní Dẹ́yìn Sáàmù àti Kéjì ọ̀nà ìpínlẹ̀ olùbẹ̀sẹ̀. Òkúkú ìbàdí ẹ́ hálà lùṣááhà ẹ́ wọ òkúkú hálà lùṣááhà. Ìjọba bá jẹ́ ọlọ́run ọba, ọlọ́run bá sì máa ń sàbójú kó o lè fi lọ́wọ́ àbúyà. Ṣùgbọ́n ẹ̀tọ́ ọ̀tẹ̀ ẹ̀dá bá mú nǹkan mi ni sọ́rọ̀ ọgbọ̀n lè bọ́ ọ̀rọ̀ ní ṣe fọ́ ó bá ń tẹ́ láti àwọn ẹ̀ ọ̀yẹ̀yẹ̀wò dada òjẹ́ ìpàgbọ́n ìpàgbọ́n ìpàgbọ́n